وكل محدثة بدعة وكل بدعة ضلالة أصدق الله وبعد ذلك eléyìí tó tún fi àánú rẹ̀ tí ó fi dá padà sí ìjòkó àìní èlò èléyìí ti ṣe ọjọ́ kẹrìnléní ogún twenty four nínú oṣù Rajab ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ogójì ọdún Hijra èyí tá Nabi sallallahu alaihi wasallam ṣe àtúnkìrà káàbọ̀ sí ìjókòó wa ìlú ni ní dc nílùú abẹ́òkúta pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. sùnpẹ̀lẹ́ àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú nù kìtàbí alkabair ti alḥafiz zahabi rahimahulahu ta'ala ọlọ́run kọ́ bá níyanu sí wọn. ká má gbàgbé pé a wà níbi ọ̀rọ̀ sọ̀lá ṣùgbọ́n inú àwọn ẹ̀ṣẹ̀ nílá ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ṣẹ̀ nílá ẹlẹ́ẹ̀kẹrin òun ni tárùkù sọ́là aṣọ ìjìyà tó wà níbi kéèyàn pa irun tì àti gbogbo àwọn àlàyé tọrọ mọ ibi tá a ti mú ọ̀rọ̀ lé nípa ẹlànà Ọlọ́run ọba sùhánù nígbà tó ti wájú sí pé ká parun ti ẹ̀ṣẹ̀ nílá ni ọmọ kékeré mọ́tì ayé ọmọrù sọ̀bí yó mi sọ́là ìgbà wo lápá ọmọ kékeré láti kó kírun ìbéèrè lélẹ́yìí ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ó ti fún wa ní dáhùn lórí ìbéèrè pẹ̀lú hadithi ti Abu Dawud rahimahullah ta'ala tí wọ́n gbẹ̀gbà wa rẹ̀ nù súnà nù wọn wọn ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam. إذا بلغ سبع سنين إذا بلغ عشر tọ wọ́n lè jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó mú èsì wá nígbà tá a sì béèrè pé ọmọdé tóun ní òfin ní bọ́ sípò ẹni tó ya sí káwá fi wá òfin ẹni tó sí máa máa pa ọmọdé láṣẹ wípé kó kírun sọ bí ìjà ẹ ọmọ kékeré láṣẹ ẹ̀kọ́ aláṣẹ kọ́ máa kírun ìdá balagọ sábẹ àsìnín nígbà tí ọmọdé yẹn bá pé ọdún méje wọ́n ìdá balagọ aṣọ sinin tọmọ yìí bá ti wá pé ọdún mẹ́wàá fàtúrìbùhù alẹ́ ìhà ẹ ló ń torí pé kò kírun nínú ẹgbàá wa mi èyí ti mú èsì wa lórí pé ànígbàwo ilé àpá ọmọdé láṣẹ kó kírun ẹgbàá wa mi tún wáyé báyìí inú sọ́nà àbídá ó dìyàn náà ni onímúru awladakum bis sala ẹ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa kírun nígbà tí wọ́n bá ti jẹ ọmọ ọdún méje nínú ọjọ́ orí wọn. ẹ̀wọ̀n ashrin ẹ sì lù wọ́n torí àìkírun. wọ́n hùn àbìnẹ́ ọ̀ ashrin nígbà tí wọ́n bá wà ní ọdún mẹ́wàá. wọ́n fárúri kù bẹ́ẹ̀ náà hùn fìlímọ́tò ọ̀jẹ̀ ẹ wá ibùsùn wọn ẹ má jẹ wọn sùn bìkan náà mọ ṣé àwọn ọmọ yín lọkùnrin lọkùnrin wọn lóbìnrin wọn tí wọn bá ti pé ọdún mẹ́wàá ẹ má jẹ kí wọn sùn bìkan náà mọ kọ má jà sí pé ìwọ tí sábà máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin tí wọn ń pè ní lọ́kọláya ìyẹn fẹ́ máa wáyé láàrin wọn. ká má gbàgbé ọmọ ọdún mẹ́wàá ti dàgbà ọ ọ̀pọ̀ máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà ẹ Abdullahi ibùn Amr ibùn al-As radiyallahu ta'ala anhuma láàrin wọn àti bàbá rẹ ọdún mẹ́wàá ní mẹ́ láàrin wọn ọdún mẹ́wàá náà wọ́n fi jura wọn lọ bàbá àtọmọ. ló fi jáde pé àtìrẹ́dì rẹ̀ kẹrin gan ọ́ pọ́sibù kí rẹ̀ ṣẹlẹ̀ òun lè fi máa rí hadith kan àná amúrin pé lè ṣùáìf àní àbíyí àǹjẹ́dìhì ẹ̀ẹ́dì tí wọ́n máa kà lọ bí àní àbíyí àǹjẹ́dìhì amúrin fún àásù náà ní sọ̀rọ̀ ń parẹ́ lọ sọ nípa bẹ́ẹ̀ láàrin bàbá àtọmọ ọdún mẹ́wàá náà lọ́wọ́ láàrin wọn gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ omi ẹ̀pẹ́ tó máa ń tọ́jú mẹ́wàá òun náà láǹfààní ó lè ti ó lè ti di bàbá. òye á gbé ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha báwọn ti ṣe wá láǹfààní yípe á máa pe obìnrin ní bíntù nígbà tí ọba ti pé ọdún mẹ́sàn-án tóbìnrin bá ti pé ọdún mẹ́sàn-án báyìí ó ti kó ní bíntù ó ti di fatah ó ti di lady nìyẹn ó ti kó ní ọmọbìnrin kékeré òun náà fi ti létí àtètè sísá àgbà nìyẹn. alimami abu suleiman al-khattabi rahimahullah oníṣẹ́ rí hadith yìí ó ń tọ́ka sí ẹ̀gláàdìlẹ̀ ọ̀kú bàtìlá fífi ọmọ tá a bí tí ò kírun kájí kí a lè koko fún un ìdá balaga sáré kàláhà tọ́ba ti dàgbà ṣíṣe ń parun sí ìyá rẹ̀ máa máa lé. apá kan náà wọ́n ọmọ kí wà Imam Shafi'i rahimahullah ta'ala rahmatan wasi'ah wọ́n ní sẹ́rí àwọn àhàdìsì dáàka méjèèjì a máa fi sẹ́rí fi wujubi qatlihi wípé kí dandan òun ní ká pa ẹni tó ṣe fọ́ pààrọ̀ sí muta'ammidan tó mọ̀ ń bọ̀ síbẹ̀ níbi tí wọ́n bá ti ń lò kí ẹ̀ kí wọ́n pa. agaga lẹ́yìn ìgbà tẹ́mi yẹn ti bàlágà. wọ́n ní àwọn ọmọdé ìmọ̀mù ṣàfihàn wọn sí mọ̀kànlá. wọ́n ní bọ́bá já sí pé ọmọdé ọ̀sẹ̀tàn ṣe ká lù wọ̀wọ́ ẹ̀rù bàárẹ̀ kèsì sí bàlágà nítorí pé kò kẹrù. ajá sí pé ìtọ́ka pé ó lẹ́sọ̀ọ́ sí ìjìyà tó tún nígbà tó bá fi kọjá ó bàlágà wọ́n lẹ́yìn sábà àdàtọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn lulu yẹn kò tún sí nǹkan kan mọ́ ẹ̀ṣẹ́ tóbi náà lọ́wọ́ àti yìí kí wọ́n pa ẹ̀ lọ. òfin ìpínlẹ̀ yẹn bá ti bàlágà ẹ̀rí wọ́n sàbí ọ̀run ṣàfihàn ọ̀làdàrà pọ̀ wọ́n ti bàlágà kọ̀ wá kírun à ẹ̀gbọ́n gbẹ̀mí lẹ́nu ẹ̀yẹ wọ́n fẹ́ wúlò gbẹ̀mí ẹ̀. sòlótò gbàdọ́jà gbígbọ́ ọmọdé òsì bàlágà là ń lò yìí. ẹ má jẹ agbàgbé irú táwọn wa abdullahi bin amr bin aasi wọn jẹ lọ bin alaali lọ ìdàgbà tí wọn yá ni pẹ̀lú lẹ wọn wà àtẹ nínú gbèǹdéke wọn dáàbò mọ fún yẹn dàgbà ìsìnkọ́sí mẹ́wàá lámàdá kọ́lé báyìí yàtọ̀ sí àárín wáyà bá ti pé náírà tọ̀tọ̀rọ̀tọ̀ tí wọ́n ìtajà wọn a máa yá lọ́pọ̀lọpọ̀ lórí ẹgbẹ́ máa gbọ́ nípa ìgbéyàwó àyíṣà ọ̀dẹ̀lọ́ ìdàlẹ̀ àńká pé kì í tú sẹ́wọ̀n yẹ̀ sí lọ káàkùn sálá ti ṣẹlẹ̀ àkọ́dà ta kókó ó ń tí nígbà tó ti pé ọdún so tí máa yá nù a máa fi pé dàgbà tuntun tó bá jó bẹ̀rẹ̀ ni àbí bíi márùn òun ẹ̀yẹ kárí tó bẹ̀rẹ̀ obìnrin yẹn tó bá ti di sójú bí ọdún bíi mẹ́wàá lọ bá ń tó mẹ́ẹ̀ẹ́dógún kò lè já nìkan àmì kejì òun ní gómìnrin yẹn kó ṣe àlejò kí n jẹun sùn àmì kẹta òun ní kí obìnrin yẹn kó di ẹni tó já sí ilé sàdédé lọ́kẹ̀ bímọ òun pọ́sibù kí ẹ máa fi háì ó ti lóyún ó ti bímọ ẹ̀jẹ̀ bímọ bá jáde lára rẹ̀ àmì kẹrin òun ní kọjá tí gómìnà yẹn náà ń lálàá gẹ́gẹ́ bó kùnrin ṣe máa ń lálàá lójú rẹ̀ ẹni kó wà lọ hadith Umm Sulaym radiyallahu ta'ala anha sọlọ ti béèrè lọ́dún ìgbàlọ́ sallallahu alaihi wasallam kò tijú ó ní yẹn tijú ní ipa àwọn tó ní ètò ìpẹ̀lẹ́ ẹ̀sìn láti ti béèrè nípa rẹ̀ ọwọ́ àti àgbẹ̀bí ilé rẹ̀ sọ̀lọ́lọ́ àlẹ́ àlùfẹ́lá ìhe ǹjẹ́ tí dandan ni obìnrin wẹ̀ nígbà tí ọba lálà ìdíjẹ́ ọlọ́run sọ̀lọ́lọ́ àlùfẹ́lá ó ní bẹ́ẹ̀ ni nígbà tó ń bẹ̀rẹ̀ bá ti rí ohun tí àwọn ọkùnrin máa ń rí. ajá gbígbó tẹ̀lé náà lè òun náà lè sùn kọ́ lálàá lójú rẹ̀ bí ẹni wípé ọkùnrin bá ṣe àṣepọ̀. ọwọ́ awo ara rẹ̀ ara rẹ̀ wá rẹ̀ ìyẹn náà lè jẹ́ àmì kan àmì kẹrin nìyẹn láti bọ̀ yìí pé dákítà ọjọ́ yìí náà kọ́ òsì bàlágà inú àmì àwọn náà ní kí irun wà lórí tó yàtọ̀ sí orí àbí àwọn àyè ní ìtọ́pọ̀ àmọ́lára lẹ́yìn sókè wà bẹ́ẹ̀ àpẹẹrẹ kánú àpẹẹrẹ pé èèyàn nìyẹn. tòlẹ́ sí lu àánú ní wàhálà nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àrùn sọ́lá ọ̀nà níbi àwọn ogun lọ́jà àti àwọn sọ́nù kótóbà wa ìgbé gbogbo ogun tó tẹ̀lé rẹ̀ nínú Islam ìsọ̀rọ̀ àríyá ìnira ni kìí ṣe wípé alùpùpù aláṣẹ wa jẹ ọ̀sẹ̀ wa ya tó yẹ sájà máa jà káàkiri ọ̀rọ̀ àbáwọn mùsùlùmí yàtọ̀ ìnira ni bí ìdáàbò bẹ̀mí ìdáàbò bọ̀ dúkìá ìdáàbòbò ìlú ìdáàbòbò bọlú àti ìdáàbòbò àkéyà ìdáàbòbò ẹsìn òun ní sábà máa ń fa àwọn ọmọ ọmọ ọmọ inú àwọn òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àtàlà tí wọ́n ń rún ìrẹ̀ wọn fún wa. wọ́n ní pé àwọn ẹnìkan tí wọ́n jẹ̀bi ikú tó ẹgbẹ́ wọn pa wọ́n fún wọn wọ́n ti dà ní ta. òṣìṣẹ́ ọlọ́run wọn tẹ̀lé afọ́sòkòtò àti wọn fọ́sòkòtò di wọn. gbogbo ẹ̀ sọ́ba ti wọ ara rẹ̀ báyìí sọ́ba ti wọ́n ti kẹ́lẹ̀ ẹni ọba ti ṣe ń bẹ ojú rẹ because ìyẹn ò sì ṣe o ti bàlágà lè o lè yí pé ń tẹnu àmì tá a pé yẹn bàlágà ìkànnì ọ̀dìyàn sọ̀tọ́ bá jọ ọkùnrin mẹ́ta péré òun ni kó tóbi ọdún ẹ̀ẹ́dógún lọ́jọ́ orí lápẹ̀rẹ̀ ìkejì òun ni kọ́ lálàá bí ebi ń bá obìnrin ṣe àṣepọ̀ lójú oorun nǹkan wá dàbí lára ọdún tó bá lálàá yẹn sì bẹ́tọ̀ bá dàbí lára ní ìgbà ọmọkùnrin kí wọn jáde lára rẹ kò ní ìtumọ̀ kọba rẹ fi jù bẹ́ẹ̀ lọ ẹ fi ìtọrọ mi ẹ yín ṣùgbọ́n wá ní bẹ̀rẹ̀ fún kẹkẹ ọjáde lára rẹ kò ní kẹkẹ ṣe pẹ̀lú bàtà tó fi tàdáda ìkẹta òun náà lè jẹun wà níbi tó yàtọ̀ sí orí ìyá fọkùnrin. sọgbà tó wà ní wọn já síbẹ̀ tí ò sí bàlágà ní sẹ́ni àgbẹ̀ yìí pé ọmọ dáadé ọgbọ́n méje àbáfáàlà tẹ́gbọ́n lọ́jọ́ rẹ̀ tọ́ba dọ́dún mẹ́wàá fọ́ọ̀mù àti òfin òkà lè ń torí ẹ̀ ọwọ́ abàdà wà bà ládà àlọ́ àlọ́ ọ̀rọ̀ bèbè ti yẹ àbá ti rí kan àwọn àgbẹ̀dá àgbẹ̀ sọ pé ìyá bàlágà ọ̀rọ̀ akẹ́rọ̀ mọ́ ohun tó tún tẹ̀lé ìgbà yẹn ohun tó ṣe olúlu lọ rẹ̀ náà ní kí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ wọ́n ti wá wọ́n dàbí àlùbọ́ọ̀lù ṣàfihàn wọ́n wọ́n ti dì ara wọn fún àwọn ẹnu wọn kò wọ́n kọ́ bá ti kẹ́ wọn. nípa ìdájọ́ sáré kùsọ́lá ẹni tí ò jẹun ẹ̀dẹ̀wọ́n malik wọ́n ṣàfihàn wọ́n ahmed rahimahumullah ta'ala jamiya wọ́n ní sẹ́lẹ̀ ń dọ́gba àwọn sí yóò sáré gbọ̀ngàn bí sáyẹ̀kì ní ìwà ọ̀rọ̀ wọ́n á tẹ orí rẹ̀ lọ́lẹ̀ ìdàgbà wọn fi tẹ orí rẹ̀ lọ́lẹ̀ lórí kọ́ pààrọ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n á bẹ̀rẹ̀ yàtọ̀ ẹni lórí ibi tí kékeré ni sele n dogba awon si yoo sare gbongan bi sayeki ni iwa oro won a te ori re lole idagba won fi te ori re lole lori ko ti leyin igba yen won a tele yato eni lori ibi ti kekere ni kéèké fèrè ní nítorí nígbà rẹ̀ ti yá tó máa gbọ́n pa á sí láì já sí kó ní ibi pàtàkì kankan bí ìgbà ti lọ Ibrahim an-Nakha'i àti Ayyub as-Sakhtiyaani àti Abdullahi ibn Mubarak àti Ahmad Muhammad Muhammad àti Ishaq ibn Rabi wọn ní kéèké fèrè ní lọ ọ̀làwìn ìjà nìkan sáfì kò ló fi lọ tó lọ́ọ́ fi pa á sí ìgbòho yìí wọ́n ní kí ló ń tẹ̀lé fi níbẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ní sí àwọn àhàbí ìta àfihàn tó tẹ̀lé òyìnbó táti ẹni sọ́nù lọ́wọ́ àtàwọn ọmọ ọ̀la yìí pé. ebi alahadu lẹbi bẹyìnana wọn bẹyìnana wọn sọlá ihun ti bẹ láàrin wa ká lè sọ pé ti bá sáábà ká fáwọn aláìní ìgbàgbọ́ ìrún ni torí bẹ́ẹ̀ fọ́ọ̀mù ń ẹni tó bá ti pààrọ̀ sí báyìí ọkọ̀ ní ló fẹ́ ní bẹ́ẹ̀ ti di gbogbo yìí rẹ̀. àtàwọn kí ló ti sọ̀rọ̀ sọ̀rọ̀ bá àtàlà sọ yìí mẹ́rin. yóò ti ń bẹ láàrin èèyàn láti sọ pé mo tó kù tó fi di kèfé ní ìpààrọ̀ sí náà tọ́ka ti kèfé rẹ̀ láì sálà fún wọn káàkiri gbogbo àwọn eléyà ti sọ̀rọ̀ káàkiri ẹ̀rí tó jẹ́ ike ìrùfẹ́ ní ìrọ̀tìmọ̀ àwọn àwọn ibi ní ojúṣe àbí ẹ̀sán ọmọ tí wọ́n gbà lọ́dọ̀ àwọn bàbá wọn ni kí wọ́n fọmọ láti ẹ̀sán kẹrùn wọn bá fọ́jú méjì wọ́n dá lù wọ́n nítorí àìkẹrùn àbí ìmàdùn jáfara nígbà táwọn ọmọ yẹn bá fọ́jú mẹ́wàá àmọ́ wọ́n já sí pé ọmọ dáhùn ètò ìlera àtàlẹ́ tí wọ́n bá fọ́jú méjì àbọ̀dún tí wọ́n nílà káyìí tọ̀ kí ni abẹ́ máa lò lára rẹ̀ àwọn náà mọ ọmọ tó ní làákàyè bóyá ọmọ yẹn ti wí àbẹ́lú mi lè fi mọ ọjọ́ kẹ̀kẹ́ kan tó ti wí nù wọn. lójú àwọn ìyá rẹ̀ máa ń láti kẹ̀kẹ́ máa dẹni lù wọ́n nítorí nípa ẹ̀rọ tì ṣùgbọ́n èèyàn máa kọ̀ fún ọ ṣùgbọ́n wọ́n máa fi ìbàjẹ́ nílé àbí níta àti nítorí ní ah, ẹ̀ tó ti wí. torí lọ́mọ yẹn lọ fa oníkan jẹ́ lórí ọ̀ àwọn ń bẹ tá a máa ń gbé síra wọn sí ọ̀pá pọ̀ tó bá jẹ́ kọ̀ọ̀tọ̀ lọ́wọ́ kò sí wàhálà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ní wèrè nílé àbẹ̀ tó jẹ́ fámìlì yìí ọwọ́ lọ mú òkúta lọ òbẹ́lẹ̀ yìí kì í sẹ̀tọ̀ ọ̀tọ̀ náà ọ̀bà ẹ̀tọ́ ti ti mi lè mú ló ní mọ́tò ni wọ́n dẹ̀ fọ́ gíláàsì mi gbogbo ní mọ̀lẹ́bí ẹ bó kẹ lọ gbówó jáde gíláàsì mi yóò sì rárá ṣùgbọ́n gbà mí ọ̀rọ̀ ọ̀run náà ẹ kó kí mọ́nà ọmọ ẹlẹ́dàá yóò fẹ́ máa bóun ló ń bímọ rẹ gbàtọ́ mọ́ bẹ̀rẹ̀ sí kí oko dára òní ẹ̀jẹ̀ níwájú ilé dára kó jẹ́ kọ́ máa sọ bó ti fọ́kọ̀ kékeré ni ọkẹ́ ju mẹ́ni kàlá yẹn ju olójú bá dànù àwa ní rúkì àlùkọ́lá máa ní bá di kìíní bí ju bá ìwọ bá sàáyà ṣùgbọ́n fífẹ́ lọ́rùn fámìlì ẹ̀ àti ọdún ọjà ní sòlè ẹ àtọ ìfẹ́ lọ́rùn tó. so nípa bẹ́ẹ̀ ọmọ tó pọ́jú mẹ́wàá ṣùgbọ́n rèé lòó pé wọ́n yóò ṣe wí lórúfẹ́ àwọn ọmọ yẹn àti fáwọn láti ẹ̀kọ́ kẹrùn àti ìlú wọn torí ẹ̀kẹrùn ṣùgbọ́n àpọ̀ nǹkan kí wọ́n má sì bàjẹ́ nílé ni àbí níta. ọ̀rọ̀ tó ti sọ ọlọ́run sọ̀rọ̀ tí wọ́n bá ti kọ́dún mẹ́wàá wọ́n ló ń ga gbà lérò nípa lílo yìí èyí tá a fi kọ́ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ni ìdèlà dọ́ra kì í ti kọ́ wa gbé àkólà wọ́n wá fọ ọmọ wọ́n ní kílódé onígbà tí ò kírun torí bẹ́ẹ̀ òbí tó fẹ́ lu ọmọ tí ò kírun kan gbọdọ̀ ló ní tó ń bá mo bá wẹ̀ ha lílù tó máa kó palára tó ọmọ yẹn òbí gbọdọ̀ ló ní lílù tí ó máa pa ara rẹ̀.

lọlé tí wọn lọlé tí wọn lọ́wọ́ sọmọ tó lọ sí wọlé ẹni ọgọ́rọ̀ tí ìṣe oṣooṣù àdúgbò tọkẹ bá a lọ ní ọba onípàdé mi sọmọ lọrọ sọlọ ọpàtẹ ká lu àwọn ọmọ yìí nígbà wọn bá kọjú ẹwà tó wọn kírun ọsọ pé ká kó sùn sábà wọn àmọ́ ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ láti lè ṣàtúnṣe wọn tó ti pa bẹ́ẹ̀ wọn nínú àdébì àmúrò ọ̀rọ̀ ìbùdó tèmi wà fìmọ̀ ọlọ́ọ̀ ìpè ìtọ́ka wà mbẹ lóun tí a bá kan àwọn míì sọ́sẹ̀ ti ná àwọn olùmọ̀ àbí àwọn ẹni sọ́kẹ́ ìdẹ́nsì nínú àwọn tó ṣe yí pé wọ́n láwọn mọ̀ nípa tẹ́lifíà àwọn eléyìí àwọn onímọ̀ tẹ́lifíà wọ́n láwọn mọ̀ nípa ti ẹdùkẹ́sẹ̀ náà lẹ́nu pé tẹ́lifíà wọ́n láwọn mọ̀ nípa rẹ̀ ìpè ọmọdé yẹn gbọdọ̀ lulẹ̀ ẹ̀kọ́ ìdá àtìmẹ́lì kódà kọ́ ọmọ má sì dáadáa àfilẹ̀ náà ẹgbẹ́dọ̀ ni wọ́n ò tó ń sọ nìyẹn wọ́n dábàá wò hadithi ìdésí ọ̀rọ̀ padà bẹ́ẹ̀ fún wọn ó sì ń jẹ́ ìtọ́ka wípé ìròrí wọn yẹn pàjẹ́ rírẹ ọmọ tí wọ́n láwọn ọmọ ń parẹ́ wọn ọmọ ń pa ẹ̀ ọ̀rọ̀ tó tẹ̀sán sọ yóò lálàáfíà tọ́rọ wa ní àwọn ọmọ òbí tó láyọ̀ fún àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àwọn bí ìyẹn bá sọ̀rọ̀ kò ní gbọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀gá ṣùgbọ́n lólu awúrú lọ́pọ̀lọpọ̀ èyí pé tá a bá fi wọ́n lẹ̀ tá a bá lò wọ́n yàtọ̀ yà àwọn ìwà ìjìbá alẹ́ yìí mo tó pin dandan náà yẹ kọ́ ṣe wọ́n ara láre wọ́n á dẹ̀sà sí i lórí bí ẹ̀kọ́ tọ́ńtọ́ lórí bí agbọ́dọ̀ lù wọ́n kí wọ́n fi lè ṣe bí nǹkan ti tó àti bó ṣe ẹ̀rí níbẹ̀ kọ́ gbogbo ètò ilé ayé yìí á di kọ́ńtọ́ ìrù tí ò lè tó ìyẹn tẹ̀sí kékeré o ìyẹn burú ṣùgbọ́n lólu sábà lè ọgbọ́n náà jẹ́ láti fi kọ́mọ lẹ́kọ̀ọ́ jẹ́ jẹ́ láti kó sùn sábà àti láti láti ba ara rẹ̀ jẹ́ tèmi bá wa lọ ló ní lólu kan èyí tó ní pé kàn gbá mu ẹ̀rí wọ́n lé gẹ́gẹ́ bí àwọn afáàkì àwọn afáàkì máa ń ṣe láti yọ olù ọmọ gan lólu bàjẹ́ ẹlòmí ò kéwú lò ní tó lulú lòdò lọ́ọ́ kéwú lọ. wọ́n ní bàtà àbá fẹ́ lu àwọn pa.

lọ́gbọ́ wúlò tó fi àṣà ni wọ́n wọ́n dà fún wọn látàkì ní ńlá rẹ̀ àǹfààní lọ́dọ̀ wọn kéde pé mọ ẹ̀sìn ló yọ mọ ọba akéwú dé àti mú ọ tó fi làákàyè wá lẹ̀ gbogbo kù àǹfààní yẹn lọ́dọ̀ wọn káṣẹ̀ ní àkó àní àlàáfù nígbà rẹ̀ kábọ́sẹ̀ máa ṣàtúnṣe rẹ̀ ó kù ṣùgbọ́n ẹ jẹ́ kí sàlóyà wọ́n lè lọ mú fẹ́rẹ̀ tí wọ́n fi ń kẹrẹ kó máa fi wà ẹsẹ̀ ajá yìí wọ́n lè fi kó máa fi tẹ̀ wá. lára wa ọ̀wọ́ ìyàwó ọdún ìgbẹ́ tí wọ́n tó bàbá tí wọ́n wà ń kalẹ̀ yìí náà tí wọ́n tún gajà wà fà lọ. wọ́n tún kú wọn lẹ́nu nígbà àdéhùn tí ojú wá rí ìgbà bẹ́ẹ̀ bí ìsọ̀kò ní bí ọ̀rọ̀ ọdún láì ọ̀dà tí wọ́n sọ pé ọyá òkú mọ́sálásí ọyá dìmọ́ ọyá máa rọ́ọ̀bù ẹ̀ ọyá pagbáyà rẹ̀ ọyá kó bá fúrufú àpá rẹ̀ ọba ni káwọn olómìnir jẹun ọ̀rẹ́ ní bàbá ọwọ́ ọwọ́ àti ìyàtẹ̀lú ti pé èèyàn máa sunkún báyọ̀ òkúrò lẹ́nu rọ táwọn àti kiri wúlò àdé lábàá wá wù nígbà tá a kó níyàwó ní afẹ́lẹ́ ní ìlú bá fi bẹnu jẹ àgbàlagbà mi lẹ sí òun yóò sunkún yóò bẹnu jẹ yẹn tẹ̀ ẹ̀ kẹ́kẹ́ àwọn yẹn tú ká lọ rẹkẹrẹkẹ gbàgbá yìí lọ sí mẹ́ta láyà bá ilẹ̀ ti dá bọ́lá bóyá la kò fi fi fẹ́ǹsì lọ́wọ́ gíláàsì sínú àbí àlọ́lá a ti yà lọ́la a ti yà gan nígbà yẹn ẹ̀ẹ́n èsì lùkulù bẹ́ẹ̀ yẹn ni wọ́n wí pápákọ̀ àwọn akẹ́kọ̀ọ́ mi ṣe àwọn olùkọ́ mi ṣe ń ṣe láti yọ òun lóye àgbàjẹ́ àti gbọ́dọ̀ wá fi akẹ́kọ̀ọ́ lẹ̀ báwọn ẹjọ́ láwọn ti tẹ́lifíà báwọn ẹjọ́ ń pàṣẹ mọ́ra rẹ̀ ń bì tí wọ́n mọ̀ ń pa tẹ́lifíà nítorí pọ́nmọ́ kékeré ni láyé táwọn sẹ́ẹ̀lì kò lè ṣe dáadáa kò sì lè mọ́ dáadáa ṣùgbọ́n ṣé ọwọ́ ẹ bá bá bà kò lè ṣe ọdún ìyàwó kò sí wọn. ẹ wà wá tá a máa ń bímọ náà ìyá ni wá bàbá ni wá ẹ rẹ nìkan tí ó lè ẹ sì rẹ nìkan tí ọ̀rọ̀ irú èmi nìyí mo lè fẹ́ mo sọ̀rọ̀ ṣùgbọ́n kì í sábà ṣe mí ńlá lọ́pọ̀lọpọ̀. ṣùgbọ́n ẹgbẹ́ kẹ́yìn ọmọ mi ọba àgàtò yọ wà kẹsẹ̀ fún nígbà tó ti tọ́ ọmọge tí wọ́n ti tó lọ rí ọkọ ló wọn tó bí ìdílé tójú rẹ̀ yí padà alùpùpù sì máa tàbí lẹ́yìn dáadáa. bàbá yìí pé mi ni wọ́n lè wà lọ pé àbú mi dé bẹ́ẹ̀ wá dé ah, èyí ọmọ yìí ẹ pàtàkì ọ̀rọ̀ tí ń sọ lónìí ah, wọ́n ti pa á bẹ́ẹ̀. <laughs> so alibadu yóò ti rọ́pò ilẹ̀ àfọ́ wọlé bàdó sẹ́kì sí ìhìlẹ̀ ìṣàrọ̀ ẹlòmíì ń bẹ tó ti rí tàbá tó ní pọ̀pá tàbá fa ní pàkẹ́rẹ́ àfọ̀ ní pàkẹ́rẹ́ ní mẹ́ta léyìí dáadáa yọ ń sọ̀rọ̀ táwọn ẹlòmíì sì ní lọ́ba ti sẹ́kì sí láyé lọ́ba bẹ́ẹ̀ lọ́rọ̀ láyé yóò sì máa tó kú òní lọ́wọ́ tó bá yé mi tó nípa bẹ́ẹ̀ lólò tá a ní ká lọ ọmọ tó kọ́dún mẹ́wàá tí òun kẹ́rù yẹn èmi ká ní òun pa ọ́ ọlọ́mọ ajá fi dájọ́ ọgbọ́n ọdún lọ́wọ́ wa ẹ̀sùn tó tẹ̀ mí fi mú nǹkan orú mẹ́wàá sí dájọ́ mẹ́rin dà ìṣẹ̀lẹ̀ àfiní ìyẹn gbọ́dọ̀ máa ń lẹ ọ̀fẹ́ sí yẹn àbí máa kọ ìbọn dáa yẹn àbí kọ ìdá dáa yẹn òní pẹ́ kò níbi sí àṣà ìtọ́ ọjà gbàgbà ẹni ẹlẹ́lẹ́rù gbòmùlọ ṣàìtàn ló ń lọ́wọ́ akọ̀jẹ́ ìdánilò. ilé ẹni ìfúnwárì náà gbé látọ̀ áálẹ̀ bọ̀dẹ̀ ìdá kan láǹfà áálẹ̀ ẹtọ́ bá ní olówó ṣe ní bàbá alágé bí pé kò tó bẹ́ẹ̀ ọ̀ èèyàn pàgò kọ́ọ̀bù dà sí kòrò olówó wọ́n fi bọ̀ lówó tẹ̀sí gbogbo àwọn ọ̀sẹ̀ yà gbọ́dọ̀ sọ̀ra ojú gbogbo ìjọba tó bá ní òkè ṣùgbà kí ẹ̀ máa fún kó lè tòsí ọ̀sẹ̀ ni aláàbí ẹgbẹ́ ti ń gbé kánọ́ọ̀sì ẹ̀yin obìnrin ní gbogbo àti ẹgbẹ́ ti kọ́mọ̀ ní lára nítorí fi kẹ́sí ọ̀dọ́ ti gba dé gbogbo ìjọba tó bá yẹ wọn mú gbọ́ awọ ti ṣẹlẹ̀ láàrin ọkọ àti àwọn náà àṣẹ àlọ́ tó bá ń kọ́ ọmọ orí kò tún tóun lè lẹ mọ́. ẹ̀wọ̀n lọ́wọ́ náà wà ló ń bí ló lẹ́nu ìgbà ọmọ rẹ̀ ọtí ìyẹ̀wò lẹ̀ pọ́ parẹ́ síta lọ́dẹ lọ́wọ́ tó. ní dada wa ni lọ́wọ́ tó lé yìí ṣe pé bẹ́ẹ̀ wọ́n ti lé ẹ̀rọ tí ò fíyì náà ni lẹ́yìn wàá fi pa tẹ́lẹ̀ wọ́n bá kú ní wọ́n ti lé òun lọ́nà. èèyàn yìí lè gbé àbíkámi ìṣèlédè tó nítorí bí wọ́n ti wá pàtàkì tó àwọn èèyàn bíi máa fẹ́ràn ara máa ń dá kó bá lọ fún àdéhùn ìtẹ́sí òun ilẹ̀ wa ó sì bá lọ́dọ̀ àwọn ọ̀dọ̀dọ̀ léèkì lọ́wọ́ àdéhùn tọ́pọ̀ sọ́dọ̀ àwọn ọ̀dọ̀dọ̀ léèkì ṣùgbọ́n káàká mọ́rin ní ọ̀yà ká mọ́ láburú sọ́dọ̀ àtijọ́ tẹ́lẹ̀ fẹ́ bá gbé láburú wá tó bá fẹ́ pè é tí o kan wà sí bẹ́ẹ̀ ṣùgbọ́n wà sí ẹ̀ka fẹ́ ló ṣùgbọ́n pọ̀ lálàáfíà láti fi ti òjijì ọlọ́wọ́ àìsọ́lá. Gbogbo ìdáná àti kọ́nù áyà àti àrí tó sọ nípa bí òun ṣe tó gbọ́dọ̀ pàtàkì tó bá ti gbọ́dọ̀ ṣàkólé rẹ̀. Ṣèǹtínà ó ti tó wa kò ní fi kásẹ̀ lọ máa wá wá gbé àwọn àdìsí kan bí irú àwọn eléyìí tá a fẹ́ kà yìí àwọn àràmàdá àti ìdùnnà yìí. Wọ́n lọ wá nínú àrí wọ́n ní ọwá nínú àrí. wípé. ẹni tí wọ́n ní ọwọ́ ní àdéhùn ṣùgbọ́n kò ló ń yẹ. ní àdéhùn yìí àdéhùn bá a ti lò. àdéhùn tó ti bàjẹ́ yẹ́nyẹ́ ni. àti mọ́tò kéde báyìí tí wọ́n parọ́ máa ń lóye ìṣòwò àlejò ọ̀sánná àgbélé ẹ̀rọ ni kì í sàtẹ́wì lọ́wọ́ rẹ̀ ìṣòwò àlejò ọ̀sánná títí ẹnì yóò wọ́n bá sọ̀rọ̀ rẹ̀ yẹn rẹ̀ tó ọlọ́wọ́ sàkọ́lé báwọn gbogbo kẹ̀yẹ́ lẹ́ẹ̀bà ló ní ẹ̀rọ̀kàdánilà mọ́ọ̀lì wọn ẹ̀rọ̀kàdánilà sádákà wọn ẹ̀rọ̀kàdánilà ni wọ́n máa ń gbé kí àwọn sílá àlùsí sílá tó ń gbé kì í ẹ̀ka ìgbìmọ̀ tó ń fún pamọ́ sára yín. nígbà wọn kí ni ìyẹn wọn wúlẹ̀ bí ẹ̀ ní asùn lè fi fáwọn agbẹ́ni sílá wọn láti gbé ìdàrẹ́ kẹ́ sọ fún àgbẹ̀ ẹ̀ àti ìdí látijọ́ yìí àwọn fàdánilù yẹn káwá sí tàkìrìjù rẹ̀ ta. mo bí òsibí láti nínú sílá mo láti láti tàkìrìjù rẹ̀ gbogbo la fẹ́ wá sí nínú gbogbo kúndùkù súnmọ́ lòpọ̀ sí gbogbo àwọn aburú yìí mẹ́ mo lè yá sí ní káàrí. mélòó wá ní àwọn àdéhùn tó ń bá dùn náà ti kára ayé náà ní tó pàtó ètò tó dákọ̀ pàtó ilẹ̀ àmọ́ ìlà bá dé kí. àwọn àlọ́ wọn wá kí ẹ̀rọ fẹ́ rí àwọn kẹfẹ́ tó àwọn ohun ọ̀dà mẹ́. ẹni tí ọmọ ìdòní mọ̀nà ní láti ọ̀dà àdúgbò ìbáà wọ́n wá lọ mú àdéhùn wọn tó parọ́ ní òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run àtàkọ́ wà ní ojúra àwọn rẹ̀ níbi ẹni yóò gbọ́ bá sọ̀rọ̀ yẹn tó ọlọ́run ṣàkọlé máa àkọ́kọ́ ní àkọlé. Bèbè ọlọ́run agbé ìfúnpínpín ìtẹ̀mí agbègbò ìyá sàárè agbègbò òdìmí. Ìkẹta nìyẹn ọlọ́wọ́ àtúntò ní ìwé rẹ̀ látọwọ́ ìkẹrin. kalifaru kìlìkà pépì yóò sì tún máa kọjá ní afárá tẹ̀láṣì gẹ́gẹ́ bí ìsìmọ́ tí máa ń mú yàrá lójú yẹ́rẹ̀ ìkẹrin ni. wọ́n yẹ ti kúndùn lè jẹ̀rù lẹ́tà ìwọ̀n yẹrẹ fífà ibi ìkarùn-ún àkọlé wọ́n ní bí yóò wọ àlùjẹ́ náà. ní irun tí o ní ní ìṣirò wọn ní ṣe ìṣirò rẹ̀ hàlà. àkọlé mara àárọ̀ yìí wọ́n náà tẹ́ bí wọ́n sọ ṣùgbọ́n wọ́n ní wọ́n tún wá wá pé. ẹni tó bá fojú rí tọ́fọ́ múrùn sí èkì ìyá ní ọ̀jẹ̀ǹjẹ̀. وثلاثة في الخبر وثلاثة عند خروجه من الخبر wíkẹ́ ẹni yẹn máa máa jẹ márùn láyé ajẹ mẹ́ta nígbà tó bá fẹ́ kú ajẹ mẹ́ta nínú sàárè ajíyà mẹ́ta nígbà tó bá jáde nínú sàárè. ẹ wá rí àwọn èyí tó ti pé márùn tó máa máa jẹ láyé. ẹ òun ni pé ọlọ́mọ máa yọ ìbùkún kó lọ ọjọ́ ayé rẹ̀ láyé nìyẹn. ìkejì. ẹ o ṣébẹ wọn sì máa parẹ́ àmì ẹni rẹ kò ní sí lójú rẹ mọ́ ìkejì ni ẹ. ìkẹta. Kullu amali mudọ́fọ̀ mudọ́fìlé gbogbo sẹ́yìn yóò yà àmàlùhù tó lé lóhùn sí láyé yìí ọlọ́run ní fún lẹ́sàn. ẹ̀rẹ́ lẹ́ẹ̀kẹrin nu ìyàtọ̀ jẹ láyé. ẹ̀ láyò rè fáwọn làwòdò àhún ìlà sàmẹ́ẹ̀lì àdúrà rẹ̀ wọn ò ní gbé lọ sí sọ́mà. ìkarùn. ẹnì yẹn ò sì ní nífẹ̀ẹ́ mi àdúrà táwọn ẹni rẹ bá tí wọ́n máa ń ṣàdúrà fáwọn ẹni rẹ báyìí òun ò ní gbà bẹ́ẹ̀ torí kò sínú àwọn ènìyàn kan níyà márùn tó ń tàn wọn máa jẹ láyé nìyẹn ẹ wá rí ìyà èyí ló ní pé ọjẹ nù sáré tó ń jẹ mẹ́ta àdédé ọjẹ nígbà tó bá fẹ́ kú oníṣẹ́ ọba ń kú báyìí akú lẹ́nu tó máa máa yẹpẹrẹ yóò kú lẹ́nu tẹ́bi máa pa kú ìtumọ̀ rẹ̀ ní ibi ọjẹ́ wọn àárọ̀ ìmúra fún wọn jẹ sọ̀fẹ́ wọn jẹ sọ̀fẹ́ wọn jẹ sọ̀fẹ́ ọ̀jẹ́ pípa ọwọ́ àti ọkọ̀ kó ti padà lọ́jọ́ sí rọ̀ lẹ́nu ìbí ọ̀pá kú nítorí pé òkè wò ọ̀yà ẹ̀rí kẹta àpè àpè ṣáàna mọ̀ọ́rùwìyà a sì lè sọ pé mọ̀ọ́rùwìyà mi ní àtọ́sí ó ní ẹni yẹn tún ní asukú lẹ́ni tó ń jẹ máa máa jẹ pa kódà tí wọ́n bá fún ní gbogbo gbódò odò tó wà láyé omi òkun àtúnyẹ ọ̀tá wọn ní ọmú òun gbẹ́ni onílọ wọn ní yàtí ọ̀jẹ̀ ńgbà tí bá kú ọ̀hún. ẹ wá rí àbí ọjà nínú ààrẹ fún ẹjọ́ mẹ́ta. rẹ̀ á fún mọ́. débi pé gbogbo fẹ́rẹ́ hà rẹ̀ á sì fún yẹlẹyẹlẹ yóò tún ká. ẹ rí àkejì. ẹ rí wọ́n lẹ́nu yẹn nìyí wá dáná sí rẹ̀ yíra ògùn náà.

tọ́ wọ́n ní àkẹta tí ọ̀jẹ̀ òun ní pé yusallatu alayhi fi qadri yìí wọ́n á tẹ̀sí nínú ìdarí rẹ̀ sọ̀rọ̀ ètò kan tó ń pè wọ́n rẹ̀ ní ìṣújá ọ̀la àkọ́rọ̀ apárí ètò ejò dábì àyìnlẹ́ omi mẹ́rin ojú ẹ̀ méjèèjì nínú náà wọ́n àdó bí wùmí hàjìlì èékánná láti lè gbìn xali irin tó ló kó lé tó fèrè ẹyin ní orí gbogbo nǹkan nìyẹn máa yẹ wò èyíká náà kàn kẹ́ kó tó odidi irin ọjọ́ kan mo ní àgbo ni nǹkan lé mọ́lẹ́mọ́ yìí ejò yẹn máa wá sọ yẹn máa kó kú yẹn sọ̀rọ̀ lóyún alẹ́ sọ̀jà àrùn lẹ́ àkọ́rọ̀ èmi lè jò tí mo jẹ́ apárí. wọ́n ní ìbọn tí bá ń sọ̀rọ̀ yẹn ohun rẹ̀ mi ń sọ̀rọ̀ bá kọ́ọ̀sì fẹ́ ọba dàbí wàrà èyí tó ti fi tó túyàn jókòjò bí ti gbìyànjú máa ń lágbára dé. ẹlẹ́dàá mi ń pa láti kí n máa lórí bó ṣe àṣùbà láàrin ọ̀rọ̀ ọ̀la lára títí tó kí lè tún máa lù ẹ́ nípa bó ti rán ìwà yìí là ọ̀rọ̀ aláàrẹ̀ títí dá làásàrẹ̀. kí lè tún máa lù ẹ́ lórí bó ti fi ìrọ̀ aláàrẹ̀ já paradì mọ́jà ni. kí lè tún máa wá lù ẹ́ lórí bó ti fi rún mọ́gàrì rárẹ̀ dé ìṣá àti bó ṣe fi rọ ìṣá tó ṣe fi òṣèlá rẹ̀ títí di ìwà ọ̀gá. tọ́ wọ́n ní gbogbo ìgbà yó ṣé ọba ti lò lẹ́ẹ̀kan ṣé ṣùjáwò lákàwọn yẹn bá ti lò lẹ́ẹ̀kan yìí jọ ìyàwó tó ti lọ́ọ́ bí sọ̀dí ẹ̀yìn náà ṣé wọn bẹ́ẹ̀ yóò ti máa gé gbáwò nílẹ̀ ni yóò sì máa jìkò lọ́tọ̀lọ́ níbi pé wọn tí yóò fi jìkò tó sílẹ̀ rẹ̀ wọn tó lè sá lọ mọ́ nìyẹn yóò tó bí ìtọ́rọ̀ sẹ́wọ̀n sí ní òkè wọlé wọn bá ti lò ó gbáwò báyìí náà pé máa ń lapa tí wọn bá lù yẹn mọ́lẹ̀ sí èèyàn rí ìlà kẹfẹ́ wọn bá lẹ ṣùgbọ́n ìjọba àṣẹlẹ̀ mi ò fẹ́ wọn sì ní òkè dé lọ. ẹni tá a wá wí. mọ̀hábàbàn kọ́ wá ní sùpọ̀ fún olùlọ́wọ́ kò níyà kò ní gbò lẹ́ni tá a máa máa jẹ níyà lórílẹ̀ títí di jọ́gbìn náà wọ́n yà lọ. wọ́n ní ìyẹn ni pé tá a bá dé bí ìdú omi tó ń di ẹjọ́ mi nà ẹ̀yàmọ̀ níbi tá a dùn sí àkọ́dá ìṣòro sẹ́rẹ̀ ó lè àkọ́kọ́ ló yà fẹ́ ọ̀jẹ̀ nìyẹn tó bá jáde sáré ẹlẹ́dàá tó bá bí ló ti di àkejì yọ àtúnṣe wọlé di àkẹta wọn nínú rìwáyà mi wọn lẹni yẹn ó ti ń jọ mi nà ẹ̀yàmọ̀ wàhálà ó ti dì í ọmọ àwàdíwájú ẹ̀ báyìí ìlà mẹ́ta ìlà àkọ́kọ́ wọ́n á kọ́ síbẹ̀ yìí pé yá mùdí à yá mùdí à hakilá mùdọ́fù wa mùdọ́fù ilé yá mùdí à hakilá ìwọ tó ọlá ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba láàrin mò ń ké tiẹ̀ wọ́n lè wọ́n kọ́ wọ́n kọ́ sí iwájú rẹ̀ fẹ́ ìlà kejì. ìwọ tí wọ́n sàlẹ̀ sá pẹ̀lú bínú ọlọ́run ìkejì tí wọ́n fà síbi ìlà kejì ni ẹ ìkẹta ìlà kẹta kí ni wọ́n kọ́ bẹ́ẹ̀. ìrọ̀ ìrọ̀ kàmọ́ ọ̀sọ̀ ìjìlá àdá. torí bẹ́ẹ̀ kàmọ́ ọ̀sọ̀ ìjìlá àdá fi dúnìyà gẹ́gẹ́ bó o ti rálá rẹ̀ láyé bíbáyé akọlọ́ọ̀ni ẹ̀tọ́ ọlọ́run. فآيس أنت اليوم يوانا يواتي دي نتان شاكا لنيو من رحمة الله من مكان الله سبحانه أي أمي أجيس يوجد من المرين من الأخذ الشديد أي قولي له إذا تفارق ربي سبحانه وتعالى الحديث مباشر ọ̀tẹ́ ló ń sọ náà bàtà níbi tí ó wọ̀ ọ́ sọ̀rọ̀ wọ́n rà lórí wàhálì ọ̀sẹ̀lẹ̀. wọ́n ní kọ́sà wọn dára wọn apá ìlú káàkiri àtìkọ̀ wá nínú àwọn olùwọ̀. ọlọ́run tó bá bá dé sí i nínú pépà tí wọ́n kọ́ kọ́ta lọ́sùn. òkùnkùn àdékọ̀ ya tẹ́lá yìí o tọmọtò bẹ́ẹ̀ náà làwọn ti kẹ́kọ̀ọ́ wọn táwọn sọ yìí. والذي قد تعلم ẹni tó bá sì lè dé hádìsì yìí dáàkì àtọ́yẹ̀kẹ́ bí lọ́n sọ àlọ́yìn làbọ́rì lọ́rùn wọn wà kọ́ máa ní wọn àgbè bẹ́ẹ̀ ẹ̀ káwé oṣù máa máa lọ látẹ̀tẹ̀ wọn máa gbọ́rọ̀ lọ ọ̀rọ̀kọ̀rọ̀ jíjẹ́ tí wọ́n máa sọ fún wa yìí pé ẹnìkan ń lẹ̀rọ tí wọ́n ti kó lóko ọ̀tà bàbá lọ́ba àjọbí níjò lẹ̀rọ dé níwò làjọbí bì lọ gbogbo yẹn bí yẹn dáná sórí láwọn ti pa tó gbé lọ sọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ tí wọ́n máa ń ṣe kílẹ̀ wù yẹn àwọn àti hábì kan bẹ́ẹ̀ ó lè wọ́n máa ṣe kílẹ̀ tí wọ́n bá ti báyìí ẹni tí wọ́n sọ yóò sọ fún mi. wọ́n ní bí yẹn bá dẹ̀ rẹ́ nìkan bí ha káàkiri kí yẹn kàwé yẹn gbígbé ibi ní gbé fún yín pé ọmọ ìgbà lóko sálá ọ̀sán lóko sálá ọ̀sán lù rẹ o ìpìlẹ̀ o láti fi dá gbogbo àlejò sọlọ́gbà sọlá àti súnà rẹ̀ kúrò níbi irú àwọn àpáta tó ń jẹ́ ẹrù tí tẹ̀lé kí máa ń gbé káàkiri ẹrù rọ ni wọ́n máa ń gbé kí láyé wọn ọ̀pàrọ̀ ni wọ́n. ewu tó wá náà lọ́kọ̀ á àti súnà nẹ́bí sọlọ́lọ́ àlùfẹ́lẹ́ nípa pàtàkì tí ń bẹ fóònù àti sísọ ni lára kúrò níbi kakọ ọdẹ gbẹrẹ mú àti lérí ìyá tí ń bẹ fẹni tó pààrọ̀ tì á kéèsì ó ti tó àdéhùn káfíà tó máa parọ́ ló ń jẹ ọlọ́run mọ sọlọ mọ àrùsọlá wọn tó ní káwé yọ ọgbọ báyìí sí ẹni káwé yọ wàá gbọ ẹ ẹ tí ọba sí mọ nẹ nbẹ ni ẹ ní bí mo ti tẹ́lẹ̀ òru mọ nǹkan kọ́ máa sọ fún àwọn ọmọ ìjọ rẹ̀ pé ẹ̀yin ọmọ ìjọ kẹ́sì máa lọ mú gbogbooro tó bá ti di nírọ̀lẹ́ pásítọ̀ yìí. òun náà ó ń tẹ̀ pọ́sibù fún kẹ́ máa sọ pé káyọ̀ máa mú sí mọ́. ṣé tó bá wù yẹ kó fún ọ pé dáadáa ló ń sọ àbí ẹ̀sìn ní wí fáwọn ẹ̀. ṣé bẹ́ẹ̀ nìyẹn náà àlejò máa rí dáyà àwọn èèyàn ti sùn lẹ́tẹ́lẹ̀ ẹ̀ẹ́ wọ́n máa lọ sí ìdí ọ̀sẹ̀ ojú ọ̀sẹ̀ ń bọ̀ bá dọ́dọ̀ ọlọ́run wọ́n ti sùn lẹ́sẹ̀lẹ̀ àlàmọ́ọ̀dà ló fi fa sìlẹ́sì lórí rọ́ ẹ̀bí yóò sì fi rọ́ kù ẹgbẹ́ náà àwọn ọlọ́mọ ti gbájú ẹ̀jú ní ìdáwọ̀ ẹ̀yẹ mẹ́mẹ́ ẹ̀kẹ́ máa fi kúrúkúrúkúrú báyìí irọ́ dẹ̀ ìkìtà arọ́ ní gbẹ́nu ẹ̀bù rẹ̀ ti ń gbé káàkiri tòkó níbẹ̀ ká má gbà tẹ̀jẹ̀ o wá sọ ma wá káwọn àdébì kan tó aláwòrán ní gbà tó ń bìtẹ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àtàlámẹ́ ni wọ́n bá wí oorun sí ìwé yẹ́ni tòun náà ó ń tọ̀ wọ́n wọlé tẹ́lẹ̀ láwọn afojúlé náà lè fi náà ni wọ́n pè ìbílẹ̀ wọn pè ẹ ilé wa dàbí èyí tá à ń dálé bó ṣe yẹn gẹ náà àtẹ́lẹ̀ ààrẹ tó ọ̀sẹ̀ sí ọmọdé kàrẹ́ lè lo five minutes lókè rẹ̀ ọmọdé kàrẹ́ kan tí bá ti sàgbóbi kù níka onímọ̀ ọ̀rẹ́ bíi dọ́kítà bíi nígbà àwọn obìnrin ká máa gba káàdì ọmọ nàìjíríà bàbá kan wọ́n rò bóun dẹ̀ sọ fọ́lẹ̀ ní ọba wa bẹ́ẹ̀ mo bá ní kó fi kàbí ní orí ìkéré ìyá bá kọ́ sí pé ìgbọ́nsì ti gbà pé kìí kìí ti ká èmi ìka ni mo ti tẹ́tẹ́ mo ní ti ká ìka yìí. FCC ọdún fifty nine ìyẹn sọ fún kìí ti ká sí kìlò wá mi bẹ́ẹ̀ torí kọ̀ǹpútà wo ga kíní yẹn ọjọ́ bí ká àwọn yòókù ṣe máa rí kí ẹ bá ra àwọn ọ̀ka tó rí bẹ́ẹ̀. rẹ ìyẹn gẹ́gẹ́ sì ní iyì ó lè lò sẹ́jú márùn-ún lórí ilé àdẹ́lá. ọlọ́run lọ́dẹ̀ mọ́ iye ìgbà bí àádọ́rin jù bẹ́ẹ̀ lọ tàbá pín lẹ ilé ẹ̀sọ̀wò takùn sọ́ni àádọ́rin àwa mẹ́yọ̀ kẹ́mbẹ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ọlọ́run ti bomi pa kó tó kú ọ̀bá tá nílò láyé ìwọ̀n bá tá nílò láyé àbẹ́là twenty naira bí wà tó tọ́ ọ rà ó lè lo ìka rẹ̀ ìka àbábẹ́là rẹ̀ ò lè lo ẹgbẹ́ márùn-ún lórí bẹ́ẹ̀ ni láti ọ̀gbìn náà náà bá kọ́ra pọ̀ wọ́n ní kí ló dé ìjọba tẹ̀ nípa bá dẹ̀bi ìdílé lè padà fún yín láti à ẹ̀ máa padà fún padà àwọn ayé ayé àfẹ́ ìyá yà wù èyí ó ní bá àwọn ẹ̀sẹ̀ lórí bá ń wúro wúro káàkiri ìgbà lẹ́yìn náà kẹ́ lánàbí sọ ni ànàbí ọ̀sọ́ tí wàá fà fáwọn lọ́kẹ́ ẹ̀yà fáwa lẹ́yìn náà lánàbí sọ bẹ́ẹ̀ ẹ̀yà ọ̀kẹ́ àhà fàfàdàbí sọ kọjá kí ẹ̀ máa tuju mo táyé ní mo kẹrẹ èyí àfọ àdéhùn kẹsàn tó ń dá àdébí sọ ni ẹ à à sọ fún sọ bẹ́ẹ̀ o lọ́wọ́ kẹlẹ́ yóò tètè sí ilé yóò jẹ́ wọ́n rẹ̀ lóko ní gbogbo olúra wa àdébí bí èké bí irọ́ báyìí láti ká yé ọmọ níbi irọ́ rẹ̀ tó ń nípa ọ̀rọ̀ ọ̀run ó tó wa láwọn èyí ló fi ṣe múlẹ̀ bákan náà àdéhùn mi sọ yìí ní àdéhùn رضي الله تعالى عنهما wọn dàbí pé àwọn náà wọn lọ sí ọ̀rọ̀ yìí tù wípé. yóòtà يسمع به إلى الناس ويقول يا رب لماذا ويقول الله تعالى بتعطيل الصلاة عن أوقاتها وكتعطيل قاتلة látọ̀dọ̀ àtúlẹ̀sì bàbá mi òbí ńlá ti sọ̀rọ̀ àdúgbò wọn. ó ní wọ́n bá ti ní ọjọ́ ìgbìndà ìsìnlá wọn mú arákùnrin kan dé. ọ̀yọ́ kan fún báyìí náà yẹn lẹ́yìn láàrin àgbẹ̀rọ̀ náà wọn á wá da dúró síwájú ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ bíbí ìlànà wọn wá pàṣẹ gbogbo ọmọ ènìyàn lọ sínú ọlá ọ̀yẹ̀kúrò àwọn ìbílẹ̀ máa ń rà yọ̀bọ̀ àgbègbè ọlọ́wọ́ fẹ́rẹ́ dà kí ló dé ọlọ́wọ́ ọba mi kí ọlọ́wọ́ àdáwò rẹ̀ ìgbà tí ó ń sọlá sí àdàbọ̀ kan ti là nítorí wọn ti máa ń fi ọ̀rọ̀ rà rẹ̀ kúrò lásìkò rẹ̀ wàhálì fi kàbí kàbí àti ọlọ́pàá ìyẹn ní pé ìfúra arọ́tọ̀ máa ń fi ní fúra mẹ́. ṣùgbọ́n hadithi ọjọ́ ìkẹta gbọ́dọ̀ wòye sí pé òye wáyé lẹ́nu àtúlẹ́nu àbáṣe rọ̀jọ̀ lọ́dún sára àlékún káàdì ẹ̀sán kó rinlẹ̀. nítorí pàmò èyí ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ti fẹ́ máa fáwọn àtúlẹ́nu àbáṣe ọ̀gá wọ́n lè fi lọ sọ́kùn ìyẹn ìjọba ìgbà àdéhùn ìdarí ìjà lẹ́yìn ìtọ́ bá ti kọ́ lára àjà àpájọ ara ti lè fi sọ̀rọ̀ làkàyè wo tí wọ́n sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìṣẹ̀lẹ̀ ẹni tó ti lè sọ nípa ọjọ́ ìṣẹ̀lẹ̀ ta ló ń tọ̀ àdéhùn ìṣẹ̀lẹ̀ ọwọ́ àṣálá nípa ìmọ̀ sí ọlọ́run àgbà ìṣẹ̀lẹ̀ ti fi mọ̀ kò sì síwẹ̀ fáwọn ọ̀sán àgbà. kódà àwọn ọ̀rọ̀ jẹ́ lọ́wọ́ sọ̀lá àná sànẹ́bí sọ̀lọ́ àṣálá ń sọ muhajjahun àwọn èèyàn kan tó ti pé á ń lò wọn nímọ̀ lọ́jọ́ rúùmọ̀ tí wọ́n máa ń fi ń fa àwọn àgbẹ̀ ní ọ̀rọ̀ làkàdà ọmọ rẹ̀ wọ́n máa gbọdọ̀ ṣàjẹ́ ìwọ́n kò sí irú ìwọ́n ní irú ọ̀dọ́ wọn. láti lẹ́nu àwọn àti òjò lọ́ta làbùkù náà ni wọ́n máa wá sọ ọ̀rọ̀ rẹ̀. tòun bá dé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ lálẹ́ àjá ẹnu kẹta lè lọ sí ìjọ lórí rẹ̀ ọ̀nà wà àlejò wà àlejò ọ̀nà. nínú àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ ọdún wọ́n lè yẹ wa lọ́dọ̀ ìṣòwò lẹ́ba àlọ́sọ́lá wọ́n ní bábà ṣe wọ́n náà sọ kálá fún báwọn sàbí ń jọ̀dọ̀ ìgbẹ́. ọlọ́run máa ń fi olórí ibú sáàrí wa àti aláwọ̀ àrí aláwọ̀ àrí òun ló ń fi máa rò ní aláwọ̀ àyè èrò ti kàn báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí fún gbogbo nǹkan fún wa òun ní bẹ̀rẹ̀ báyìí wọ́n ló ti ta gbogbo arúgbó sábà tí wọ́n rí aláwọ̀ àyè ní ẹ̀rọ gbogbo tí báwọn yẹn ti ń tẹ̀gbẹ́ tó wọ́n láǹfààní bẹ́ẹ̀ tó ń bá bọ́ ọ̀rọ̀ báyà pa tó ń fi tó ń sòfò aláwọ̀ àyè wọ́n lè ní sọ́wọ́ sọ́wọ́ sọ́wọ́ sọ́wọ́ sọ́wọ́ sọ́wọ́ من الشقي المحروم جيمو تعللوني بوطة جالبا wọ́n lọ wá gbé òjijì ọlọ́run ọba ilé rẹ̀ dé ká ní ẹ̀yin náà lẹ́yìn sọ̀rọ̀ fún wa. ẹ̀fẹ́ ń pa àwọn òsìlẹ̀ aláwọ̀ àríwó aláwọ̀ àríwó. gbogbo àwọn eléyìí láti lè jájú mọ́rin ká fi má fi ká bàrà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ yìí. ẹni tí wọ́n fẹ́ fi àwọn ọmọ sábẹ́ẹ̀dù rẹ̀ lọ́dọ̀ ní ilẹ̀ kò fi àtúntì kankan sí ṣùgbọ́n láti àwọn tó kẹ̀ lẹ́gbẹ́ tó lọ́wọ́ kò tó rélẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ yìí. ṣùgbọ́n agbọ́dọ̀ ni wájú rẹ̀ pa ẹ̀ka adágbọ́sẹ́ nìkan lọ èyí ló ti kí wọn èyí ló jáde láwọn ẹ̀mí wọn wà ní àkọọ́lẹ̀ tó ń bá ṣùgbọ́n kò ìgbà tó ti wá ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ti tó wa àlè ìgbàgbà tó ń gbélé ìlú láwa kọ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ sẹ́yìn ìjọba fẹ́ rí alèlè ìrọ̀lẹ́ èdè ìgbọ̀lẹ́. wọ́n ní wọ́n ti mẹ́ta wá ní ẹgbẹ́ gbólóòtọ́ ìlú yẹn náà olóòwe yá sọ́kẹ́ òwe yẹn ní òkúrégé. ibi àkọ́kọ́ mọ́ọ̀yẹ̀sùn ju yọmọ ìgbéyàwó àbí mọ́ọ̀yẹ̀sùn wọ́n يوم القيامة وجوها تارك الصلاة أول ما يفقد يوم القيامة وجوها تارك الصلاة àkọ́kọ́ ohun tó dùn ojú àwọn tó pààrọ̀ ti yẹ wíwá ìfẹ́ra rẹ̀ àti mọ́tẹ̀sí wa wà ní jàǹdẹ́mà àti ká sọ wípé àkọ́kọ́ ẹni tí ọ̀kọ̀ọ̀kọ́ dúdú níjọ́ ìgbìndà ìyàmọ̀ àlèrí bẹ́ẹ̀ pé awùwàlì máa yẹ wájú káwé bẹ́ẹ̀. àkọ́kọ́ ohun tí ọ̀kọ̀ọ̀kan tó mú ìyàmọ̀ ìyàmọ̀ níjọ́ ìgbìndà ìyàmọ̀ òjò rú káàrin kò sọ́là. gẹ́gẹ́ bá a ti wọ̀ pé ọlọ́run ọba sọ̀hánù kò tààrà lórí wọ̀ yí pé ọjọ́ ìgbìndà ìyàmọ̀. يوم تقلت وجوه وتسود وجوه ọjọ́ tó ti fáwọn ojú kí wọ́n ti kéde wọn fúnfún àwọn kẹ́lẹ́ sì máa dúró rákíraki ẹ̀rí ọlọ́wọ́ bá sàlẹ̀ wá sàlàyé àmọ́lẹ́bí wọn ti wọ́n ti tẹ̀sí ojú ọ̀hún ẹ̀ ráwọn ẹni tó ní wọ́n bá dúdú àwọn làwọn ẹni bí ọlọ́run tó ń ta àkàfà ìṣúná ẹ̀yìn ìjọba ẹ̀mí bẹ́ẹ̀ ẹ̀yìn ti dèbè ní lẹ́yìn ìgbàgbọ́ yóò bí yóò tàbí ti dúdú. onílẹ̀ kan ló pè àdáàdà ẹ máa di àná ẹlẹ́yìn ìgbàgbọ́ rẹ̀ sí. ọ̀hánà ìgbàgbọ́ rẹ̀ ní wọ́n ti ojú ogun. ẹ láwọn ojú wọn bá ti dúdú. wọ́n ti wá àti ìlà àwọn àwọn àdúgbò kí ọlọ́run ti ṣàlù sẹ́fẹ̀ kọ́ńtùgbìyà àwọn àdìgbò wọ́n gbé bẹ̀ lọ sí i. àtúnlẹ̀ ìgbà bá ń sọ̀rọ̀ ní ọlọ́run وجوه أهل السنة والاختلاف ojú àwọn ẹni tó wà lórí ìlànà lórí ìsọlọlọ àtàlà àpòtù àtiwájúwèé bíi bó ti jáde pé kàtúwájú ojú ru àhìlẹ bídáì wàlẹ sílà ojú àwọn ẹni tó ṣe bídíà ó yà pa ìlànà lórí ìsọlọlọ àlùsálàm ojú jọ àtúndúrà gíràjú wàlẹ sílà kò sá lórí ìjọra kò ní bára rẹ. obìnrin báwọn lójú wọn máa dúdú oníyà wà nù wọn ni àwọn míì tó wà lójú wọn wà dúdú. ṣùgbọ́n kọ̀ọ̀kan àwọn ẹgbẹ́ tó wọn máa dúdú níjọ́ fi náà ṣe é ná nínú ẹgbà wá yìí tá a lè sọ fún fìdí múlẹ̀ yìí náà ni o àwọn náà ni ojú òkúta rẹ kìrìsìmọ́lá ojú ara ẹni àwọn tó pa àwọn òbí àti kó tí wàá lọ ìjàkálù náà ọ̀gbìn kan tó ń pè ní ikọ̀ òkúyẹniyẹ òkùnkù mi adágún bẹ́ẹ̀ ọdún dáwì fíhì àyà àwọn èso bẹ́ẹ̀ èso kọ̀ọ̀kan sàkàlù rọ́kọ̀dà tó gbàgbéyọ̀ ó kì í lọ́rùn lọ́rùn rà kúrú bí ṣe máa ń kí tó yẹ bẹ́ẹ̀ lọ́rùn ètò ètò tó kàn èrè rẹ tó ìrè oṣù kan ní ya fi ìwé ní gbogbo pẹ̀lú sáwọn ìjọ yóò máa tẹ sáré kàṣọlá orò yóò máa tọ gbogbo ara rẹ sàbà ìwé sálẹ ìjọ ìdìbò olóyè tó dàbí ohun tí ó àádọ́rin ọdún sẹ́yìn ọba rẹ lẹ́yìn gbogbo ara ọmọ káàdì má pààrọ̀ sí mi ẹ̀sán wá lè wòtò régé. nínú àwọn ẹ̀rọ ìkáyà àwọn ọ̀rọ̀ àwa rí ẹgbẹ́ bí ìrònú ẹgbẹ́ ló ti bá kí wá sílẹ̀ mọ́lẹ́ wọn kí á ah, àbá yìí ti wá sí. ṣùgbọ́n wọn ò gún régé. wọ́n ní wọ́n gbé bàbá fún mi lè kẹ́kọ̀ọ́ ọmọ ìsọ̀rọ̀ ẹ̀ ọlọ́ba nẹ́bí ìrora ẹgbẹ́jọ ọ̀pẹ́ ó lè lọ sí ìjọba mọ́tẹ́sẹ̀ mi lá kò sì sún bá bá ń wọ́n fà wọ́n kú àdàbí wọ́n làwọn olùkọ́ àwọn ọmọ ìbílẹ̀ jẹrẹ oníbẹ̀rẹ̀ ní àlejò ọlọ́run tó ti sùn náà nù mo sì bímọ níbi ìsùn náà yẹn mo wá pa ọmọ rẹ̀ wọ́n làlẹ́ mi musa wá sọ fún un lọ́wọ́ fi wá sí àwọn àbá àtẹ̀lé gbogbo wá sí ilé ayé wọn àdébí musa tó dá yàrá rẹ̀ musa lọ́wọ́ di wọ́n tó rẹ̀ yẹn wọ́n làlẹ́ musa wá sọ fún un pé jáde ìwọ́n kò kí yìí kó lọ́dọ̀ rẹ̀ kíni ọba àwọn aláàbísọ náà kọ́ máa ti wà papọ̀ lórí àyíká àwọn òbí wọn lè mú ìyọ̀rá jáde inú rẹ̀ ń bàjẹ́ wọn ti di ìwà tuntun ìṣẹ̀lẹ̀ mọ́ká ẹlẹ́dàá ló ń sọ fún pé ó jẹ́ sọ sẹ́ni tó fẹ́ tún bá padà ẹ̀rẹ́ mọ́ká. ṣé wọ́n rí ohun tó gbóró ju ohun tó ṣe yìí lọ ó ti sìn náà gẹ́gẹ́ bá ti mọ̀ wípé tẹ̀ bá ń bí ẹ̀sẹ̀ ló fi dáa jù ká sọ́ra fẹ́fẹ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ́ tó bá yára fẹ́ apàtà tẹ̀mí kẹ́yìn náà nígbà tó ń lé ọba kiri kí wọn kóòrò ṣe yí ọ̀dà pàpà nílẹ̀ yìí obìnrin obìnrin kéde ń ta ọmọ ẹni báyìí làwọn obìnrin tó bá ti ṣàgbére fẹ́ báyìí bí nǹkan ẹ̀sìn náà ń ṣe yí ọ̀dà ọ̀dà òórùn gan lọ́kẹ́lá lóògùn sí oyún tó dé ibi àgbèrè ni kẹ́rin ẹsẹ̀ kẹ́lọ́sẹ̀ tẹ́lẹ̀ ó tún nílẹ̀ àbí ìmọ̀ ọ̀hún lẹ́nu ìpàdé wà á kàlà tó ti máa ń tẹ̀lé mi. wọ́n làdé bí musa wa sọ yí pé tó ọmọ olórí burú ju olójú èèyàn ti lọ. àbí jìbìrì lọ sọ bẹ́ẹ̀ fún musa àyè sọlá fún sọlá. wọ́n làdé bí musa wa gbé ìgbéró jìbìrì kí ló burú jù lọ sí káàrí kò sọlá. ẹ ń tọ́ pa àbọ̀ sí ìgbésẹ̀ mọ̀ ọ́ fàájì. àwọn ìkáyà yìí ìkáyà gbogbo wọ́n tẹ̀ bá tó ti wá حبيب المتوجه يقول حجر الحيثمي nínú àwọn ẹgbà ọ̀rọ̀ mi lọ́nà àpáṣọ náà wọ́n sọ́la wọ́n ní ẹnìkan lọ bá àgbìkan arábìnrin jáde láyé àpò rẹ̀ kí wọ́n á owó ló ti wà mẹ́ wọ́n á ti sin lọ́bi òkú yẹn kọ́ wá fura ó ní kó lè fi sàárẹ̀ yẹn wọ́n á bẹ̀ padà rẹ̀ kú. ẹnì kan ilé máa ń gbọ́ wà sí mi dára wọ́n á padà sí mi sáré wọ́n bá tún sáré lọ nígbà táwọn ọ̀sẹ̀ tó gbà bó ti bá sáré yẹn tí ló ń jáde ní ló ń jáde ní sáré o àwọn àti ńlá wọ́n bá sáré lọ́wọ́ pẹ̀lú ó padà wọ́n bá padà sọ́dọ̀ ìyá ẹni ń jáde láyé ìyá rẹ̀ ń sọ fún ìgbé yóò ń àti òun tó jáde láyé yẹ fún òdòdó kí ni ń ṣe wọn á ní bẹ́ẹ̀ o béèrè wo ló ń béèrè wọn ní àdíyá mi mo rí sáré rẹ kí náà ń kú ìjáde ń bẹ̀rẹ̀ wọn ní àbá bu ẹkú wọn ní wàá mọ mi àǹtí rẹ máa ń fojú rẹ náà rún ni níbi máa ń lọ lára kékin sásìkò rẹ eléyìí wọn sọ kàbìlì máa kúrò sásìkò ni wọn gba àwọn kankan wà ní àwọn àhàdí ìdílé àti kàtẹ́lẹ̀ lóṣù tó lọ tẹ́sí náà ọlẹ́ ọjọ́ kìsì ẹni tí ń mú ẹ̀rọ lára òkè sáàkì kò ẹni tí ọ̀rọ̀ akẹ́ rárá ń tán sọ̀rọ̀ àbí ẹ̀kọ́ rẹ̀ wà lọ́wọ́ láti lè sọ̀rọ̀ kí káfí lè fi sí àsìkò rẹ̀ ọ̀rọ̀ náà wà wálé ní agbára àtìkè báyìí nínú nǹkan láti nínú àsìkò díẹ̀ sí atọ́lé òun náà ní ọmọ sọ́yìn ẹni tó ti pé ó kí òun tó bá ṣùgbọ́n ìrànwọ́ ní iṣẹ́ ọmọ oṣù ọlọ́kí ń tẹ̀. àwọn ọ̀rẹ́ ká tó yẹn ń lọ àwọn ẹ̀sẹ̀ ọlọ́run tó ti gbé kan árí gẹ́gẹ́ bí mùsùlùmí. ìjìyàwó lọ́wọ́ àfẹ́ńtẹ́ pé yóná fi sọ́lá tí máa ń sọ ẹ̀rọ bí kẹ́yẹ máa sọ ọkà bàbá jẹ́ kò ní rúkú dáadáa kò borí tẹ́lẹ̀ dáadáa wọ́n lọ أعوذ بالله من الشيطان الرجيم ويل للمصلين الذين هم عن صلاتهم ساهون ọlọ́run ní kóòtù kan ló náà ẹja nẹ́mọ̀ kó máa jẹ́ ti àwọn akẹ́rùn kan àwọn òun akẹ́rùn yẹn àwọn tí wọ́n máa ń gbà síra níbi ìró wọn wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé ẹni tó lè pé máa ń sọ ìró rẹ̀ pàkàtàkàtà kò ní rúkú dáadáa kò ní fún ìkẹrẹ dáadáa wọ́n làwọn láyà rẹ̀ àwọn kiri yóò kó olùkọ́ nígbà tó mọ̀ fún wọn yóò kó olùkọ́ àrùn ìṣẹ̀lẹ̀ ìlú tẹ́lẹ̀ yọ̀ọ̀kan sọ fún mi pé kí ló lọ́ọ́ lọ́ọ́ sí ọlọ́run kẹrùn ọlọ́run ti sépè fọ́nù kúránì ṣe wáyé lu lọ́wọ́ àtọ̀gbẹ́ kàṣíwájú lẹ́yìn wọ́n pàlọ́pọ̀ ní ayà ẹ̀fọn máa ń gbé lámàlẹ́ kù síbẹ̀ lámà á ní ìṣòro pé láàtẹ̀sí láàyà yóò wọ́n má dúró tó ọba ti gbá àyàn jálẹ̀ kárí tó ń mú ìtọ́ wà lẹ́yìn rẹ̀ tó ló kó tó ń làlàyé rẹ̀ wọn bá rẹ̀ ti yé. tó ṣùgbọ́n kan kẹ́kẹ́ ọ̀ ẹ́ lọ sílùú mùsùlùmí nǹkan ọjà kẹ́ à wàhálà ó dé o. tó kòkò ẹni tó ṣe wàhálà àtúwá ní wọ́n ìlú ọjà ẹ̀fẹ̀. tí a tẹ̀lé wọn lẹ́nu ṣe lẹ́gbọ́n kàkẹ́ta ní kókú tó ẹni tó wà wá kẹ́kẹ́ kẹ́kọ́. tó nípa bẹ́ẹ̀ ọ̀ olùkẹ́lu náà ìjà tẹ́mọ̀ kọ́ máa jẹ́ ti àwọn akéròwò yẹn alẹ́dí náà fún àwọn olùsọ̀lá àti olùsàbò. àwọn tó ń fi wọn máa gbàgbé ra nípa ìrún wọn olùkẹ́lu ti pé kì í ó kú dáadáa kì í kú kalẹ̀ dáadáa. wọ́n lọ́wọ́ ìlànà òsàn kì í hà lóyún. ìwọ́n kò kọ́ dà tó sọ̀rọ̀ bí àbẹ̀kì ìjà náà tó wà lóyún rẹ̀ wọ́n. ọkùnrin kan ọmọ ọdún mọ́kànlá kì í sẹ́lọ̀ bẹ́ẹ̀ سلم رجل جاء وسلم على النبي صلى الله عليه وسلم ورد عليه السلام. arákùnrin yìí kírun ọwọ́ adé ọlọ sálámù sàdéhùn sọlọ àtọlọ nítorí wa lọ́ọ́ ọ̀tọ̀ ìlà ó kérò gẹ́gẹ́ bó ṣe fi ń lò ó dúdú dúdú aláwọ̀ sáà nẹ́bí sọ́lọ́ àtàlẹ́ ọ̀tọ̀ aláwọ̀ sáà sọ̀rọ̀ sọ̀lá lẹ́gbàá yẹn ọ̀tọ̀ ọ̀padà lọ́ọ́ kérò tó o ti rẹ̀ ẹni ẹ̀ tó padà ọ̀tọ̀ kérò gẹ́gẹ́ bó ṣe fi yẹn yẹn mẹ́lẹ́ kan ń lò ó dúdú aláwọ̀ sáà nẹ́bí sọ́lọ́ àtàlẹ́ ìjọ́lọ́ padà lọ́ọ́ kérò lọ́wọ́ àdálẹ̀ يا رسول الله يا رسول الله ní wọ́n lẹ́bi bá àtẹ́kẹ́ bí hàkì ya Rasulullah. Mo fi fúra ẹni tó ń gbèrè àtẹ́bí dìde pẹ̀lú òtítọ́ ìlú òtítọ́ náà. Mọ́ ọ̀sìn ló ń ha mi ì lè kírun tí ó tún da jẹ mẹ́ta torí tí mo kí yìí lọ tí mo fi mọ̀ ọ́ kí ni nkì yẹn torí bẹ́ẹ̀ bá a lé mi ní kíkú kì í fi mọ̀ ọ́ kí n tètè yẹn kọ́ mi ní ìròkè. wọ́n lè ti sọ́nà ọ̀sánlọ́wọ́ àtàláwà sọ fún báyìí tọ́ba ti débi tó kírun tó ń dúró náà fẹ́ kírun sí aláwọ̀ àjọ. lẹ́yìn lẹ́ẹ̀kan kan tó bá rọ̀ ẹ́ lọ́rùn ló pọ̀ láti lẹ́yìn fàtíhà lẹ́yìn náà sọ mọ́rùkà lẹ́yìn náà sọ òrùkú títí tí wàá fi pọ̀sọ̀ balẹ̀ débi òrùkú tó ń fi tó ń fara balẹ̀ bẹ̀ dáadáa. sọ mọ́rùkà lẹ́yìn ìgbà yẹn kan wá lórí lẹ̀ ní òrùkú títí tí wàá fi dúró lọ gbà. lẹ́yìn ìgbà yẹn kan tó wá forí kẹlẹ̀ tí wàá fi fara balẹ̀ débi òrùkú tẹ̀lé yẹn lẹ́yìn náà kó tó wá ń jókòó láàrin ìforíkẹlẹ̀ ẹjọ́ àti farabalẹ̀ níbi ìjókòó rẹ̀ o. lẹ́yìn ìgbà yẹn kó tó wá ń foríkẹlẹ̀ lẹ́ẹ̀kejì tí wàá fi farabalẹ̀ níbi ìforíkẹlẹ̀ yẹn. rákà kẹ́niyẹn wá sí gbogbo yòókù náà lọ́wọ́ bá kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o fi kí òun rẹ̀ yẹn. bẹ́ẹ̀ láti rí pé àdínkù mú kaba kírun irun wọn ní kí ọ mo kí ọ ẹlòmíì nìyí tó bá rí èèyàn ní akírun dáadáa tọ́ba ti wo òwúrú torí pé kọ̀tẹ́ nìkan tó lè máa gbọ́ bó wọlé kírun dàbà á sì lóun bẹ kí ẹjọ́ sì ni wọ́n fẹ́ bá ní kájú lọ́sẹ̀ yẹn sì lọ́kọ̀ ọ̀sà ní kájú ẹjọ́ sì mọ fẹ́ kírun nígbà tẹ́ ni wo aago láàrin bíi ìfẹ́ méjìlá ẹ̀ tó ti jáde padà bí ẹni tó rú jáde. ẹ ya ní kí ló dé òde òun ti parí rẹ̀ rẹ́ nìyẹn bẹ́ẹ̀ dẹ̀ ni irúfẹ́ arákùnrin yìí lọ́wọ́ ẹ bá jókòó sí i náà wúwo báyìí á lò sẹ́jú bá rojú bẹ́ẹ̀ lọ sí ìtòdì kẹwò tọ́ta lọ bẹ̀rù ọlọ́run ọba sùhàlù ìgbà wa mi ìtúnyà ni imam ahmed rahim allah ta'ala yóò hadith nabi muhammad al-bakri wọn lè tó tó dábì sọ̀rọ̀ wa kẹ́nìyàn irun yẹn ò gbé o fẹ́ẹ̀nì kan tó yẹ pé ń kírun lọ́wọ́ ṣùgbọ́n eegun ẹ̀yìn rẹ̀ ọ̀nẹ̀rún dáadáa nígbà tí ń rògbò nígbà tí ń borí kalẹ̀ bákan náà ẹ̀mọ̀ pẹ́lú ni yóò lòun borí kalẹ̀ ní asúra kìbáyì ní ilé ìlé tẹ́ẹ̀dá ní ìlé mọ̀ sí ìlé náà ni wọ́n bá ń gbé lẹ́gbàá ẹ̀dá ní ìlé ọba abẹ́òkúta abẹ́òkúta abẹ́òkúta náà ni bí ilẹ̀ tẹ̀lé ìwà àti ìdí ọba abẹ́òkúta ẹyẹ abẹ́òkúta ẹ mọ̀ pé bàbá ń gbé síra wọn pẹ̀lú òwúrọ̀ ọlọ́jọ́ ni àwọn èèyàn bàbá sọ pé àárọ̀ ọlọ́jọ́ àwọn ọ̀dẹ́ bọ̀ yìí òǹtà ni wọ́n ń pè ní ọlọ́jọ́ níbẹ̀ yìí àárọ̀ ọlọ́jọ́. àárọ̀ ọjọ́ ni wọ́n bá ń ṣe ọ̀sán ọlọ́jọ́ ni ẹ̀mú ni wọ́n máa fi mú nílẹ̀ ibẹ̀. ẹ̀yin wà pè ní àárọ̀ ọlọ́jọ́ ẹ̀yọ́ wàá lò wípé ṣe tó ṣe torí àárọ̀ mọ́ra wọn. sọ ni pé àárọ̀ ọjọ́ tí wọ́n bá ti yí kẹ ọlọ́jọ́ ni o ẹ̀mú ni wọ́n kọ̀ọ̀kan gbé tàtàwọn yóò mọ̀ wọ́n òmùgbà ní àyàn á lọ pé líìlì kílẹ̀ yìí ni wọ́n ń pè ẹyẹ àbí òkúta fẹ́. ẹlòmíì tí wọ́n máa kí wọn máa bẹ̀rẹ̀ atẹ́ kọ̀kọ̀rọ̀ àbá tí a ti báyìí gbogbo apá yìí ni kù. náà nìyẹn wọ́n ní nípa ẹni rẹ̀ mú nítorí bẹ́ẹ̀ dáadáa kọ́ ọ̀nà rẹ ní ojú gùn nígbà tó bá fẹ́ ṣe lòótọ́ àgbà tó fẹ́ ṣe lòótọ́ ìlú ọkà kò báyìí. so Abu Dawud wọn gba hadithi yìí wá àti Imam Tirmidhi wọn ti ní hadithi ní ọlọ́lá àti àdé. bákan náà à ń sọ nípa ìjìyà tí ń bẹ fún ẹni tí ó rò kú dáadáa tí ò fún ìgbàlè dáadáa nínú àwọn ọ̀rọ̀ mi òun náà ni ẹ̀gbáwá ọ̀rọ̀ èyí tá níbi sọ́lọ́ àtàlágbó sọ yín pé ànírò èèyàn kan ò lè mú tó ti bóru kú hàtà yòókì má zọ àárọ̀ òkòròkò ẹ̀yìn ọ̀sùnjò tí a fi mú ẹ̀yìn rẹ̀ nẹ̀rọ dáadáa níbi títẹ̀ kọ̀ọ̀rọ̀ yẹn àti ìgbòho ìtàlẹ̀. eléyìí jẹ́ ẹsẹ̀ ọ̀rọ̀ látọ̀dọ̀ níbi sọ́lọ́ lọ́ọ̀ ní ibi ẹni yóò tó bá tẹ̀ ọ́ tí ọba nínú ẹ̀rọ ẹ̀yìn rẹ̀ dáadáa ní òkú àti ìdílé òkú gẹ́gẹ́ bó ti sọ àti bó ti ẹ̀kọ́ sọ láti òkú bá a pè náà ẹ̀rọ rẹ̀ ti bàjẹ́ ọ̀rọ̀ òmìnira yìí tó bá jẹ́ ọ̀rọ̀ rẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni àyè farabalẹ̀ lẹ́yìn kí ẹ má farabalẹ̀ ìyẹn gbọ́dọ̀ farabalẹ̀ ọ̀ bákan náà wọn ló dún nílẹ̀ nínú àwọn ìgbà wa mi látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam الشخص الآتي الشرف الذي يترك للصلاة قيل وكيف يترك للصلاة قال لا يتم ركوعها ولا سجودها ولا قراءة فيها. wọ́n ní ẹni tó le jù ló lè tí wọ́n bá ní gbé wíri lè yàn ẹni tó ya ìgárọ̀ ọlọ́sàlì ọlọ́dẹ alẹ́dẹ yẹ sọ̀rọ̀ ẹ̀kọ́ mi ń sọlẹ̀ àtẹ ọlẹ́ni tí ń jalè ń rú ẹ̀ wọ́n lọ wá bí anábì léèrè sallallahu alaihi wasallam pípé kò lè ẹni máa já lè rún rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó lè rún òun ni pé láàyò tí mo rún fún àhá wọn lè tún yóò dàda ẹni yẹn ò ní rúkú dáadáa kò dẹ̀ ní forí kalẹ̀ dáadáa wọn lè fi rán àtàkùn ẹni yẹn ò lè ní kí wọn lórí ìlú dáadáa àbírí wa bá bù náà wọn bẹ ilé kẹlẹ omi wa sà náà yà sà lórí ìlú ta àtìkù yẹn ọ̀sẹ̀ lẹ́wọ̀n nígbà tí màá lóde wá sí àwọn ọ̀dọ́ tó ní ààrẹ ìgboro ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ àti wá sí sẹ́lá ìjọ tẹ̀lé ìyá àgbàlagbà káṣí tẹ̀lé mi ni. ìyá làwọn tó ń tọrọ ní èdè àádọ́ta ló ti dé àpẹẹrẹ ẹ̀ka ọjọ́ ọ̀run yìí kan ń jù mí lọ. orí mi ìfà àádọ́ta. àbá àlàyé tí ìmàmọ́ ọjọ́ máa ń gbé ìjàmbá rò fún ìyá ìwọlẹ̀ gbélé wọ́n ní gbogbo ń dàgbé wí sí nígbà wọn bá dé sẹ́lẹ̀ òní ìwà wí jáde à ǹjọ́ ọ̀pọ̀ ní ojú wọn yóò yí bí ọ torí ìta ń gbọ́ gbogbo ìgbàdàn èrò tó gbé ìyẹn mélòó ló lè pè ń lù wa ẹnìkan ń pè ń pè ń kọ́ kẹ́ ń bá aṣáájú àṣáájú òkú ibi lẹ́gbẹ́ ní àwọn nẹ́fà ti ń bẹ nísẹ́yìn ní àtàdó pẹ̀lú àdúrà ìpolówó àtàdó òwò àti àṣàtò lòjọra àṣàtò àṣàtò òwò. tó nípa bẹ́ẹ̀ ìjálè eru ẹni tí ń jalè eru àtúntàlá ni ó ń tọ̀ ní òkú dáadáa kò ní forí kẹlẹ̀ dáadáa wọ́n lẹ́nu ìfẹ́rọ̀ àtàkùn kò ní kí wọ́n lò wọ́n náà dáadáa ó lè lẹ́bi ẹ̀ ń jà. àdìmọ́ ahmed rahimahullah ta'ala wọ́n jọ̀rọ̀ àwọn tòkè náà ló hadith àbíkúrá wọn ló jọ̀rọ̀ gbà pé àlọ́ lọ́wọ́ ò ní wọ́n arákùnrin ìka tó kírun ọ̀nẹ̀rọ ẹ̀yìn rẹ̀ láàrin ìfẹ́ kọ́kọ́rọ́ rẹ̀ àbíkúrú kan lọ. nínú àwọn àhadith wọ́n ti tẹ́ rírú bẹ́ẹ̀ rú tó bá rí bẹ́ẹ̀ léèyàn olùkú dáadáa tí o forí kẹlẹ̀ dáadáa tẹ́lifà sọlá tó gbọ́dọ̀ àti ìrún olójú méjì ni à wọ́n lè yàgò tó bá ní nínú ìgbà ọlọ́run náà kò làwọn ń lòrò àbọ̀dá ti di omi ẹ̀gbọ́n kan náà àwọn abẹ́lẹ̀ wọn ní mo kàn sún lẹ̀ parí náà tí wàá ti bàbá àtẹ̀wọ̀ lè lé wọn ni ìdá àǹtà aláàbò tó ń wọn làǹtà kò ká ìrọ̀rùn. فأين إذا أحبطنا إذا أصحابه tó o bá ní gbàgbọ́ ní o lè jẹ́ kéfìrí o ní gbàgbọ́ ṣé tó ṣe kéfìrí kúrò lọ́wọ́ àlọ́ ìwọ lọ́sọ̀ lẹ́bi kiri yẹn. pépé pé kí sẹ́ òun lò kété ń tẹ́wọ́ mi ní ẹ bá jẹ́ ní ìlú lẹ́bi kiri. ọ̀rọ̀ níta òun ń pè ní ẹ̀fíkọ́. tó bá gbé ojú yìí ní ìsìn ẹ wò pé ọyọ kẹ ẹgbẹ ọba kẹjọ ní ká máa ń dàbí yẹ ha kẹjọ ìgbọnà àbẹ olóṣì méjì tọba dẹmi tán ìlérí ìyá mbẹmbẹ tọba ẹsẹlú tọba dẹmi tán ọlọ́wọ́n ní ìdílé ní ìgbọnà àbẹ kẹjọ fi dára kìlọ̀ asfali mìnà náà ọ̀là ń tẹ̀sí dáadáa fún mi ọ̀sẹ̀ náà ẹ̀rọ àwọn olóṣì méjì tọ́ni pé wọ́n fi ibi tó fi mú tuntun fún jáde wọ́n fi islam hàn bẹ̀ka ìgbà tó wà lẹ́mìí ẹ̀ ó dẹ̀ dẹ́mi ìdí kó mo ṣe léṣe bí kó kẹ́ ń parọ́ àbó ń ti jàmbá àbí alájà wọ́ọ̀tì kẹrọ pé ṣe mùnẹ́fìkì ló súnmọ́ kó wà níta ni ó lè má dẹ́mi gẹ́gẹ́ bá nẹ́bi sọlọ́lá sálásì sàlàyé yìí pé àmì mẹ́ta kan wà ẹgbẹ́ bá wà lára ẹ̀ mùnẹ́fìkì àkọ́kọ́ òun náà ní pé tó bá sọ̀rọ̀ báyìí á parọ́ èrò ní báàkù yẹn kò lè sọ torí lèyàn ti ń rìn nípasẹ̀ wàhálà nìyà àbíyà ọlọ́run dákun má jẹ àbíyà. àmì kejì òun ni pé tó bá sáàlù káwà ní ayẹ káàkiri pé ó ti ṣe ẹ̀rù lẹ́bí kíní yẹn. ìkẹta òun ni pé tá a bá mọ kẹ̀mbá lẹ́bí ìyàwó sọ ọlọ́run Dubai. àbá ìyàwó rẹ̀ kò sì bí ọmọ sọ́wọ́ àlọ́wọ́ rẹ̀ tó kọ́ kan ó ti bá wíwí ilẹ̀ kò tó tó nínú ìtẹ̀lẹ̀ lọ́sẹ̀ tó àwọn àbára lọ́nà láàrin ọ̀dẹ̀ lágbolé wọn náà wọ́n ti fẹ́ àwọn wọn ní wọ́n ti bímọ ní ìfọ̀ tó dé ìyàwó mi ti bímọ ní. bàbá kan wá ń bẹ àkọ́tọ̀ tọdún mẹ́rin tẹ̀wọ́ àtẹ̀wọ́ pọ̀ bàbá kan wá ń bẹ ọdún mẹ́rin bí mi nígbà tó wà lọ nígbà rẹ̀. àbájọba ni ṣùgbọ́n àfa yìí ti sọ̀rọ̀ tán òun jẹ́ bí ẹ̀gbọ́n fún àfa wa ẹ̀. àfa yìí ti sọ̀rọ̀ tí ó sùn tó dáwọ́ lè jẹ́ o ó yẹ sáwọ́ bàbá. àbá níbẹ̀ ni nígbà tá a yìí dé wọ́n wá àyàrá pẹ̀lú pé ẹ̀yẹ́ fẹ́ àwọn onípadà ní àbíkápílẹ̀ fún ẹni tó fi máa ń bá ayọ̀ rẹ̀ kẹ́kọ̀ọ́ dé. wọ́n lọ fà wọn bá lọ yí pé àwọn ọ̀dẹ̀ tó bá tẹ̀ wọ́n padà tó tó ọmọ ẹ̀yọ kan tí ó ní ìlú náà ní ìgbàlódé rẹ̀. ó lè wá àgbòlẹ́ òkìkì mi èyẹ dẹ̀ ti kọ̀kẹ́ bá èyẹ dẹ̀ sálẹ̀ yọ ọmọ obìnrin sọ́kùn ọ̀fẹ́ sá ni wọ́n máa kó yẹn wá kí wọ́n yá lọ sí lọ́dọ̀ lágbájá kí wọ́n á mú un kí wọ́n ti padà padà pẹ̀lú ẹ̀ Japan. Olóòtú àwọn ọmọ fún àwọn adájọ́ olùkọ́ ṣé ilé wáyàwó ẹ̀ wáyé àwọn ọ̀gá ẹ̀yẹ ti dojú ní dojú ní ọ̀dà ìtọ́lá ara rẹ̀ tó bá kẹ̀yà lúlù kẹ̀yẹ ń bá ń ba ibi tàbí ṣiṣẹ́ máa ń bọ́ ní ìdílé rẹ̀. Àti kọ́kọ́ bá yẹ sí ẹ̀ bá tù yẹn jẹ́ ẹ̀ bá já yẹn lè yí bára lọ. Àbúwá, èyí ń kàtà lọ wájú ọ̀la rẹ̀. kẹ̀mí fẹ́ ó ní mo sáré kan wá lè o ó lè fọwọ́ nígbà tá a bá fọmọ tí ó fẹ́. ẹ̀ ká gbogbo a dáwọ́ lé tá a wà lọ́dọ̀ ọ̀gá wa ẹ̀yọ̀ kan kọ́ dúró lórí ẹ̀mí ẹ̀yìn máa ń sọ nínú ọ́fíìsì wọ́n ń yìí òun ni kọ́ ẹ̀la ìmọ̀ bá yẹ ìdúró tọ́ba wá níbà yìí ẹ máa lọ yẹ ìdúró èyí tó kù lọ́nà rẹ̀. àwọn ọ̀gá wa tó ti tẹ́lẹ̀ wa lọ́wọ́ wọ́n mọ̀ pẹ̀lú ìgbà tó lè pa ilé ẹ̀kọ́ yẹn. ìgbà ń bẹ̀ ní ah, àbá wọn lọ wọ́n fẹ́ ni oníkanni ẹnìkan wá ní rọ́jú àláfi sẹ́fì kẹ́kẹ́rẹ́ a ọ̀gá ni ọ̀gá ẹ̀dẹ́ tọ́ka ti yanjú mo tán wá yanjú orí kẹ̀kẹ́ ni wọ́n ní kọ́ wá sí ojú. gbogbo àwọn kìnìún ẹni àyè sàkíyèsí rẹ̀ ó dàbí yá nani. ọ̀sọ̀ ni a ti fọ́n kaba ní báyìí ni gbogbo ní àwọn àtàkùnjọ ya àtàfẹ́ ọ. tọ́ka yanjú mi ẹ wà lọ bá mọ̀ ní rẹ̀ nígbà rẹ̀. èèyàn bá wọn sọ pé owó tó kàn lọ aláwọ̀ òwú rẹ̀. sọ nípa bẹ́ẹ̀ tí nípa أنا مثلا من ذلك في كتاب الله صدقه يسأل لهم أمره أنا تجد لهم نصيحة قولي جعلت إليك كفر so nípa bẹ́ẹ̀ irun téèyàn kí ló ń gbé irun kù dáadáa kò forí kẹlẹ̀ dáadáa nílùú kọlá òun náà irun olójú méjì ní ọbẹ̀ tẹ̀lé pèpè yẹ kìlísì ajókòó kò ní sìn kẹkẹ ẹ máa wẹ gbọmọdé àtẹmílì tí wọn máa ṣe fàájì wọn lè jẹ wájú ìta wọn lè má bò gbogbooro wọn lè wọn máa fọ̀rọ̀ panu náà ajókòó yẹn kò bó ṣẹun yọ máa sọ bóòrù fẹ wọn tó bá ti di bóòrù múra àti ọba ọkẹ sáré ti dèrè sí ṣe lè ti wá tó bọ kọ́ọ̀bọ̀ yọ máa dẹ̀rù wọn lè àlàáfíà lè lọ kú yóò kéré mẹ́rin yóò kéré ẹyẹ ń sọ̀dà kílẹ̀ lọ́sẹ̀ ní onílẹ̀ ọ̀gá ẹ̀rọ ọ̀gá ọ̀gá ìgbẹ́ tí kò sílẹ̀ lọ́sẹ̀ pé ìgbẹ́. láàyè kúrò wá àdéhà ìlà àdéhà. kò ọlọ́run pẹ́ nínú àtẹ̀rẹ́sí ọlọ́run bá tíye kí ẹ̀rọ ìjọba máa di báyọ̀ kọ́ máa dàbí bá máa wò ní wò ní wà. tàbí Abdullahi al-Ash'ari wọ́n lè sọ̀rọ̀ ọba tó ń jọ̀ọ́ pẹ̀lú àwọn sàhálà ìrìnàmọ́ mi wá sí ìtàlẹ́ ìtàlẹ́ra. Màjánà wọ́n ṣe ọlọ́mọ àjò ọkùnrin kan wọlé ó kẹrù ọbẹ̀ ẹ̀kú ní orúkú ọ̀rọ̀ ìdá kẹrù sojú rẹ̀. Ṣé forí kalẹ̀ báyìí ń kí ni wọ́n ti sọ̀rọ̀ ọmọ àtúnjẹ. ẹ ẹ rí wọn lágbára ọ̀rọ̀ ńlá ni gbogbo àwa tá a máa ń kírun bẹ́ẹ̀ gbogbo àwa bàbá yóò tó ń lé sàbàbà ádàlejò tẹ̀lé ní ẹ̀rọ àti ìdílé wọn pọ̀ báyìí irun ara máa ń dá lẹ́nu mí máa fi kíni ní akí ìwọ́n máa fi ìdílé yẹn wà bẹ́ẹ̀ akí bẹ́ẹ̀ ah mọ̀ṣá lọ́rọ̀ afa yìí kírun ni ẹ̀sìn ẹ̀rẹ́ lè yẹrí dá gidagí àná tọ́bí kú lórí ìfèsì rẹ̀ títí ń kí báyìí tó títí ń kí lọ lẹ́nu pé kú láyé mọ́tà àlà àbẹ́lẹ́ ìgbé ìjẹ́jú mọ́hàmẹ́lì sọ́yọ́ wọn wà lójú ayé sọ́sọ́ òkú lórí ìlànà lẹ́bí ìtọ́lọ́wọ́ àdúrà sí òkú lórí ìlànà. yọ̀dọ̀ kírun sọlá ẹ̀ náà sọlá ti nìyí ọ bẹ̀rẹ̀ sí ní sọ ẹrú rẹ̀ ṣàkà ṣàkà ṣàkà. كما يذكر للغراب الدم gẹ́gẹ́ bí ẹyẹ kẹnẹkẹnẹ bí tí ó bá lọ ọlá ẹ̀jẹ̀ ọmọ ẹgbẹ́ wọn ní kẹnẹkẹnẹ ọlá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí ó bá lọ sọ tàkà tí ó tún kó lẹ ń fa ẹ̀jẹ̀ wọn yẹ ẹyẹ kẹnẹkẹnẹ wọn ní bí sẹbi ọkà lọsọtara ní kó ṣe kí ọ̀rọ̀ ẹ ní tọ́bi ikú lórí láti ẹgbẹ́ tí ó ń fi dáìtì dáìtì náà pé kú láyé òkú lórí sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́sọ̀lá oníbẹ̀rẹ̀ tá a bá mọ̀ òkè ẹ̀jẹ̀ àlọ́kọ̀ afáwọn ọmọ òkè sọ̀rọ̀ ọjà lọ sàrà àti sábẹ̀ ẹ̀fẹ́ àti ìdí ní òkú ẹ̀jẹ̀ wọ́n lè jíjọ lọ sọ́nù àti kọ̀sẹ́nì kan tí ọba kírun àfi kí mọ̀lẹ́kà kan wà lọ́sọ̀ ẹ̀ kí kan wà lọ́sọ̀ ẹ̀. tọ́ba kó kírun yẹn dáadáa tó kí pépérépé kú sí kó kí wọ́n á gbèrò yẹn lọ sókè lọ́dọ̀ ọlọ́run ọba tó ká lọ. wàyí lọ́mù yóò ti mọ̀ ha tí ọba wa kírun yẹn dáadáa wọ́n lẹ̀ mọ́ lójú ni fún àyípadé ìdílọ́ lára àgbà padà lọ. èyí mọ̀ mọ̀ bẹ́ẹ̀ kí àdéhùn ilé yẹn lọ pẹ̀lú sáré lọ́dọ̀ ọ̀gá ìdàgbàsókè sọ́ọ́mì wọ́n lè fi jọlọ́ ọ̀sán lọ́wọ́ àjọ ti lọ ẹgbẹ́ tètè mí o wọ́n ní ẹjọ́ bá sọ̀rọ̀ àdá tó sọ̀rọ̀ àdá wọ́n wá lọ kí ọ̀rọ̀ ó ti wò kú dáadáa kọ́kọ́ yìí kalẹ̀ dáadáa kó tó wú dáadáa wọ́n lò yẹn sọ pé ọlọ́wọ́ bá lò sọ àkóró sí sọ́ọ̀lù. irú rẹ̀ yẹn yóò á gbó sọ́mẹ̀ lọ ó gbé wọn rẹ̀ lòdì. yóò wá ní ìmọ̀lẹ̀ àti ìtẹ̀sẹ̀ ọ̀yẹ́yẹ́. wọ́n lọ́wọ́ á ti gbogbo ẹnu ọ̀dẹ́ sọ́mẹ̀ fún tí ó fi dọ́dọ̀ ọlọ́run. irú yóò wá wá sí tó kí wọn lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí ọba rúkú dáadáa tí ò forí kẹlẹ̀ dáadáa kò kéwú mẹ́ dáadáa wọ́n ní wọn máa fẹ́ fẹ́ sọ ìyá àtẹlọ ọlọ́wọ́n bá rọ wọn láàrin gẹ́gẹ́ bí wọ́n ti rọ àbúrò àdúgbò kéwì dákúdákú wọ́n ní wọ́n gbé wọn lọ sọ́nà òkú ọ̀wà mẹ́ gbogbo ẹ̀rọ lẹ́sọ̀mẹ̀ wọ́n ti wù níjọ́ wọlé wọ́n ní wọ́n wá padà wá ju irú rẹ̀ yẹn lọ gẹ́gẹ́ bá a fi máa ń ju àkísà sọ́nù wọ́n wà lẹ́ẹ̀rẹ̀ yẹn lọ sí i. في حديث الله حديث من بن سلمان الخالدي رضي الله تعالى عنه وللضرر متابع مكيال الصواني ẹni ọba fi irú fìyàrá wá pín lánàá tẹ̀lé ẹ̀kọ́ wọ́n bọ̀ tó pápá ẹni ọba di irun kù tí ọ̀wọ́ mú ọmọdé àlẹ́ wọn tó wọn kọ́ ọ́ lọ́wọ́ ọ̀rọ̀ tó wọn kọ́ sí yìí náà ìmọ̀ ọ̀dọ́ ọ̀rọ̀ kan nípa àwọn ọ̀rọ̀ àgùntàn kùtì àwọn àtúnṣọ́ọ̀kù kí lọ́lọ́run kan pa wọn. Òtò kẹ́nu náà jáde lẹ́mọ̀ kan máa jẹ́ ti àwọn tó ọdún yóò sọ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ẹni tó kẹrọ. Ìmọ̀tọ́pì òun lẹni tó bí yóò sọ bóyá pẹ́rẹ́ kiri àbí yóò sọ ní scale àbí gbọ́n àbí ìrùngà ìmọ̀tọ́pì fún ni. Ọlọ́run tẹ̀ sí kí ni o. Ó sì ó sì ṣe àlùkáwà ní báwọn ẹni yẹn pé wọ́n ìlú máa jẹ́ tiwọn kò ó ti fi kòtò náà wẹ́ẹ̀lì nẹ́mọ̀ gẹ́gẹ́ alára wá sọ ọlọ́run bá tún olú rẹ̀ bí ní ọlọ́run dàpọ̀ làwọn nínú àwọn ìgbà wa ní èyí tó àdéhùn àti lẹ́nu àbáṣe ìrọ̀lẹ́ wọ́n fún ẹ̀yọ̀ bá kalẹ̀ kó òun kalẹ̀ àti inú rẹ̀ àtàwọn rẹ̀ méjèèjì wà àbí ọlọ́run ọba rẹ ọ̀yẹ́ni pé ó ti ti òòlù mi sí àtọ̀dọ̀ ẹlẹ́dàá wa fún wa lẹ́nu. wípé kí n borí kẹlẹ̀ àlà sẹ́bi àti àná oríkì mi tù lọ́lọ́run ní kíjà sẹ́bi fi ìfi kẹlẹ̀. alákọ̀ọ́kọ́ ẹni jẹ́ bùhá ìwájú ọgbọ́dọ̀ kẹlẹ̀ nígbà tá a bá fẹ́ borí kẹlẹ̀. ìkejì àwọn ẹ̀rù ìmú ọgbọdọ sẹlẹ àgbẹ̀dọ̀ pé torí pé mú àwọn alábàá máa ń ga ẹ̀ẹ́dù alẹ́ torí pẹ̀tẹ́ fún lẹ́ẹ̀ kájẹ ọ̀sẹ̀lẹ̀ lọ́lọ́kọ́ tí wọ́n ti fẹ́ yín àtẹlẹwọ́ méjèèjì ọgbọdọ sẹlẹ̀ wọ́n rún kú bá tẹ́lẹ̀ ní ọrún méjèèjì ọgbọdọ sẹlẹ̀ wọ́n tòdú rọ ẹ̀lì àbẹ̀ wọ́n tòdú rí ẹ̀lì kọ́dàmẹ́yìnì àti ìgbáyà ìgbérísẹ̀ méjèèjì ìyẹn bíbáyìí kó lílẹ̀ báyìí ń bí ẹ̀jẹ̀ wa. bákan náà wà á la àkófàṣà àwọn kọ́bàjà títí nígbà tí ìbá ti kírun lọ́wọ́ ní màá da irun ní màá kọ́ ọ́n tẹ́lẹ̀ kan wọ́n lè sá ọ̀la àbí màá kà pa àṣọ nígbà tí ìbá ti kírun lọ́wọ́ kọ́bàjà ìlà yẹn. ẹnì yóò tọ́ bá kírun tó yẹ kí wọ́n àwọn oríkèé ara rẹ̀ kò fún lẹ́sọ̀ọ́ rẹ̀ ìlú àná òun ṣáà ọdún oríkì ara yìí á ti pè é àtà ayọ̀pọ̀lọpọ̀ ìlú sọlá sí tí ó ti parí rẹ̀. nínú àwọn ìgbà wa ni ọlọ́mọ kan ní lọ́sọ̀rọ̀ ìfọ̀dé ipá wọn lórí arákùnrin kan tí ń fi òkòrò kú dáadáa òkòrò tẹ̀lé dáadáa òde ìgbà wa ni tó ń kírun tó o bá kú tó o ń kírun báyìí o kú èèyàn lórí ìlànà ọlọ́run kan láti tẹ̀lé ìlú kú ẹni pé ẹni ọjọ́ ìgbà tó ń tẹ̀lé. inú ìgbà wa ni ìlànà ìlànà òun wọn lọ منذ كم تصلي هذه الصلاة قلت له زوج كم معي ولا يسكت كلام صلاة أن يراني قد صلوا يغفروا من كي يمن يمن هذا والله ما صليت عمره أربعين سنة شيئا هو كي كيف هو كي كخلاف الوجه المتعين tọ́ba ti kú lórí eléyìí kò kú sórí ìlànà láti lórí ìwà nínú àwọn ìgbà wa lórí bóyá ti sọ̀rọ̀ àti ìlànà wọn lẹ́nu رحمه الله إن تقال في الأمر هذا كنا نظني في الأمر لما كنا نبقى تيرو للأسجل منا àtìlígbé akọ́kọ́ ojú wọn jẹ ọjọ́ ìjọba ìṣẹ̀lá rẹ̀ gẹ́gẹ́ bá a ti sọ. irọ́ ni ẹni bá tó sọ lọ́wọ́ pé alákọ̀ọ́kọ́ wọn ti sọ̀rọ̀ ẹrú lórí ẹjọ́ ìjọba ìṣẹ̀lá máa ń lo iṣẹ́ rẹ̀ irọ́ ni. tọ́lá ti da kọ̀kọ̀ di afúláhá wà á dìda ìyẹn ti dèrò ọ̀rọ̀ ìyẹn. tí o fún àwọn ti tàdá lórí ìdìbò. ẹni tí ìjọba bá wá sí fún náà lẹ́yìn wọ́n wà láàrin ìjọba ọ̀sẹ̀ yìí kí ẹ bá ń lò ó ní nàbílà má pé àdìgbò ọ̀rẹ́ yẹn rẹ̀ tí wọ́n ti wá sí ìwé owó sẹ́rù rẹ̀. nílẹ̀ ọ̀tọ̀ ẹ̀rù gẹ́gẹ́ ẹ̀rù ọlọ́ọ̀ba ọkọ̀ nàbílà lẹ́yìn tó tó wà lọ́wọ́ sẹ́rù láti lè fi ṣe àdínkù tí ó kúrò yóò dàbò nínú ọ̀rẹ́ yẹn rẹ̀ torí bí láàyè nígbà tí àkókò ti wà láti máa tẹ̀síwájú ní ìgbà ní ìlú kan tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ àjọ ọ̀rọ̀ lọ sáré kò sàrà ọ̀rọ̀ tí ojú ti náà ìgbà láti lè lo fóònù wa níbi ẹni tí ọlọ́run bá tẹ̀lé ní oṣù kì àti bí oṣù sàlàyé kájọ ọlọ́pàá ti dà ní ẹsẹ̀ wa. Màá kí aráyé ṣe ṣe ti ẹnu àbọ̀wọ́ láti ṣe ìlú wa lọ. Láti ṣe ìṣẹ̀lẹ̀ sí ìlú wa náà. Àwọn obìnrin alákọ̀ọ́kọ́ ń bọ̀ kan. Ìwọ̀n láti fi àkókò ìfún nípa èdè rẹ̀ àti ìkọ́jọ àti ibi wíkì tí wọ́n ti. Bàtà ọjọ́ yìí ló ti sáré ṣe. Pẹ̀lú bàbá wa fẹ́ tó ìlú. Wọ́n lọ sọ nípa pọ̀lú tó ń tẹ̀ aláǹdọ́ àpilẹ̀ tó ń sùn. Wọ́n lè ní kí tí mo bá parí ìròyìn tó lọ fún ìròyìn tó lè ṣe máa tó ẹ̀ fún ìtàwọn ìṣe àti ìgbà tó ṣe ń gbàgbé ní ti ọdún tó sáré wọn ẹlẹ́kìtì náà Pẹ̀lú wípé. Pẹ̀lú wípé ẹni tó kí wọ́n tó jẹ́ ìrọ̀lù tí ó jẹ́ àkàtà gbàdé tó lé kí ìjà lọ́wọ́ bí lákàtí ìdìbò. lákàtí ìjìlọ bá. ló bá òun wọn lè ṣe àkáṣí ẹ gbàdé wọn ti lákàtí ẹ̀ka tó lé ti ẹni tó kọ́ ju tó lé láti ẹni tó ti gbà ó lè ṣe àkáṣí ẹ lọ. wọ́n wá ní méjì kò kú yẹn lọ́wọ́ orí wọn fún wọn lè máa ṣe pé. Àwọn ọmọ ìgbà tí wọ́n bá ṣe àlékún dáadáa ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ó wá lórí pé káwọn àti máìkì káwọn àti tòun kí ìkọ̀kọ́ tàṣe nínú súnmọ̀ aláwọ̀kọ́ ni ẹlẹ́sìn ìdílé rẹ̀ wọ́n ní ìwọ̀n àtúgbà ọmọ àti bẹ́ẹ̀ ni tó wọ́n wá ní ó yẹ kọ́ máa ti dárúkọ àtúgbà tó ayélujára náà náà ó ti dárúkọ pè ní àti ìdí wọ́n pè ní súnmọ́ gbàgbà fẹ́ gbé ìrìn dúró.

ló bá pọ̀. Wọ́n ò Ẹ̀yìn kan rọ̀mọdé tó bẹ̀rẹ̀ ló pa ní ìgbẹ́ta tí ó fi àwọn àwọn ẹ̀yẹ ṣe lè ṣe àwọn Àwọn akẹ́kọ̀ọ́ ń òṣèlè tó fẹ́ bèrè ọ̀rọ̀ fún ti alákọ̀ọ́kọ́ bá bèrè ẹ̀bẹ̀ tó fẹ́ yàtọ̀ ní ẹ̀mí. Sọ̀rọ̀ náà ní pé ẹni kan tó ń kírun kí ẹni tó fi láti rìn. Sọ̀rọ̀ nígbà tí ó ti kíkẹ́ rákà ní ìgbà wa kàkùn lẹ́yìn. Àtàkì ọ̀rọ̀ afọ́lá náà. Sọ̀rọ̀ náà ti dáná ó ti dáná ọ̀sẹ̀ ìrìn àìrìn ìgbàgbé ó àwọn ẹ̀ká tó tó àwọn ìfọ́nà ẹlẹ́gbẹ̀ẹ́ ẹni tó ń kí wọn ló ti gbé lókè so ó ti lu ìgbé tó ní bá ìlú ìjẹ so wọn mú un sáré wá kí kí kí Thank you tó bá jẹ́ pé ẹjọ́ bá tó ó máa yà tó tó jẹ́ pé ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ẹ̀kẹ́ta ọjọ́ ìta bá ṣàṣẹ ẹ̀ka ẹgbẹ́ ká máa tó lọ lẹ́nu jẹ́ èkejì láàpọ̀ wọn á lò jẹ́ inú máa ń lò ó jẹ́ pé àti dúró àti dúró ìkù àti bẹ́ẹ̀ àti kò máa ń sọ̀rọ̀ ṣé àlejò àlejò kò tó láwọn kò tó jẹ ló lóní láàrin sẹ́yìn bá ti ẹ́ bì tó dà sí ìfẹ́ ó máa tètè ní kẹ̀kẹ́ àwọn ìjókòó nínú àgbàdo. <laughs> àtúndì ọmọ ọlá ẹrú ẹni tí wọn bá ìmáàmù lórí ọ̀hún. wọ́n á ti pé ìmáàmù yẹn ní ìjóòdù sáré òsì bá yẹn bẹ̀rẹ̀ ìrún yóò sì sọ ìjóòdù sáré pẹ̀lú mọ́mù yẹn náà. torí béèrè yẹn náà ń jọ èyí tẹ́lẹ̀ náà tó fẹ́ béèrè pẹ̀lú iṣẹ́ tó ṣe ń dé ó kírun lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ọ́mù kan nígbà tí mọ́mù ti sálámà òun ti sáré náà ló ìmọ̀ọ́mù òun ti ń sojú tó sáré lọ́rùn á padà yìí. pẹ̀lú nọ́ọ̀sì tó ti wáyé pé ìnáwó ìjọ ìlànà ìmáàmù lè tàmí wọ́n gbélé mọ́mú kalẹ̀ káfíńtà àwọn kọ́sì gbòógì ìrìn wa ni. ọ̀rọ̀ náà yẹn bí yẹn kọ́ papọ̀ mọ́tò yìí kẹ́ ní ẹ̀ náà pé ìmọ̀ọ́mù ti kí ọ̀rọ̀ tó ti ní sáré lọ́rùn. mo wà lẹ́yìn tí ọ̀bá rò pé lẹ́yìn ìmọ̀ọ́mù yẹn ti dé ká á ti rí tó sáré pẹ̀lú ìmọ̀ọ́mù yẹn náà lórí ká kára farabalẹ̀ bí ìrìn wa. kára farabalẹ̀ á tójú wa nínú ìrìn àwọn ìgbésẹ̀ ìmọ̀ọ́mù ní sáré lọ́rùn àdúgbò ní lọ́rùn wọ́n tún béèrè béèrè mi ìpele mọ́mù ti sálámọ̀ ṣùgbọ́n mọ́tò ìbí ni mọ́mù kí lọ́wọ́ pátá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìyẹn ta káyà àbẹ̀ kọ́ mọ́tò ìbí ni mọ́mù kí lọ́wọ́ rákà àtẹ̀sí lọ́wọ́ pa méjì ìmọ̀mù wa ta káyà ń gbà ṣe pé méjì èèyàn náà bá dé ọmọ ẹgbẹ́ mọ́mù tó ta káyà gbà ṣe pé mẹ́ta èèyàn náà bá dé يوافق على كمية من والله تعالى إذا ما تقول الإشاعة تبادل يديه wọ́n béèrè ìbéèrè mi tún wáyé ibi tàbí lo makrófóònù fún ìkọ́ ọmọ tàbí. ẹ má dáadáa ìkọ́ ọmọ ọmọ ẹgbẹ́ rí èmi bọ̀ wá síbi àdáàlì. سمعتم بلاء من الأذان والإقامة حتى من من إذن الشريعة بلسان الشرع من تعليم لي ولوي أذان يرتفع صوت إيمان إقامة من تعليم فضل الحديث عن النبي صلى الله عليه وسلم بين الأذانين صلاه láàrin irun pípé méjèèjì irun bẹ́ńbẹ́ nítorí pé àdánù ń kọ́ wọ́n lábàlì ikọ̀ gbọ̀ngbọ̀n bí ó kù pé láàrin irun pípé méjèèjì irun bẹ́ńbẹ́ ìyẹn ni pé náà fi là ń bẹ láàrin kí wọ́n pè wọ́n láàrin ìsìnkú wọn a máa ń lò síra fún gbàgbé wọ́n bá jẹ́ àdánù pé á pèrò bí ẹ wá kírun lórí ló ń pè ní àdánù náà ní àìsí àìdáàbò ìsọ mímọ̀ fáwọn èèyàn yìí pé àkókò òun ti tó irú èèyàn lè lo àkókò òun rárá ṣùgbọ́n ikọ́ ọmọ rẹ bí irun tó ń hẹ̀ ń bẹ̀ kò pé dandan ká lo àkókò àfi tá bá kẹ̀rí dé káwọn ẹni tó wà ní wọ́n ti lò ó gbọ́ pẹ̀lú àwọn ilé ìwé fẹ́ ní bùkátà láti ṣe òtáàbà fún òun jáde pípọ̀ òun là fi lò ó ẹ̀kọ́ ilé ara táwọn ọmọ wọn ní dáhùn èèyàn sùn ǹjẹ́ kí ló dé wọn làwọn ti fà á sí ìdòdò àwọn eléyìí ò sí náà títa là ń fi òun ní hàn ẹ bàbá abẹ làbẹ́ta fúdà alẹ ló fi ra àwọn ẹni tó wà lé náà wàá kí òun ìjàmbá à wá bí eléyìí lọ fi láwọn máa fi kú nígbà ni wọn bá sì mú náà lọ àkókò mọ bí ó ti fi òun yẹn mọ èmi nàìjíríà làwà àti àti ń sàwọn àti sí ní faransé pé pé tí wọn bá mú náà lọ ọyẹ kí wọn ti lórí rédíò pé èmi lọ nígbà yìí o wọn bá lè ẹbí yẹn bẹ wọ́n yé jẹ́ mú lọ́jọ́ ṣé ibi wọn tẹ̀lé àwọn sọ lórí rédíò kẹta wọ́n yé jẹ́ mú lọ tẹ́lẹ̀ náà. tó nípa bẹ́ẹ̀ tọ́ba jẹ́ òtún ká lè lò ọmọ náà lè lò báyìí bá ní òun kàkà ṣùṣù lọ́jọ́ òkú jẹ́ òun náà lè àwòrán tọ́ba akẹ́kọ̀ọ́ jáde bẹ́ẹ̀. tó ẹ wá rí ìgò láti àṣọ láti fẹ́ omi náà òfin wà ọkọ̀ pàpà jùlọ bó ṣe wà níbi mọ́tàlá ọ̀rọ̀gbọ́dé ìlúbáwá bọ̀dọ̀ abẹ́ àdúgbò ìlú ní alákatá títí ni ẹ ọ̀rọ̀gbọ́ ọ̀gbọ́dọ̀ dé yìí mọ́ ìlúgbó làwọn bàbá débi wọn bá dà bàbá yẹn kí wọn àdìjà ìlúgbó làwọn bàbá rẹ wà gbàdá àdúgbò débi wọn adébákan láti lọ àdúgbò nígbà yóò kẹ́ bí yẹn ló gbé à bàbá wo ni ojú àbá wọn bọ́ sára sí ni tó tí èèyàn bá ti sàlàyé fún ọdún wọn pa ìgbé àtẹ̀rọ àkọ́pẹ̀lẹ́rẹ́ káàkiri àtọ̀ láti kẹ́yìn omi lẹ́nu náà ó ti wà nínú hadith yẹn ibi bìlá ló kọ́ ìmá ń sọ̀rọ̀ níbi yẹn aláì òun náà ló sì fi àbúrò àtúnfẹ́ náà mẹ́rin ní wí. Abdullahi ibn Ummi Maktum ni ìyẹn ò ní pèrò àgbà sílẹ̀ táwọn yẹn bá ń sọ fún sọ́ra fọ́jú ni ipe ilẹ̀ ti mọ́ gbà yẹn lọ wọ́n pè wọ́n sì pèrò dáná ìfúnṣẹ́ lọ́wọ́ ọkọ̀ lórí ìtòní yóò pèrò fáwọn yẹn. Tọ́lọ̀ bá àrùn yẹn ti yé bẹ́ẹ̀ wọ́n làwọn sọ̀rọ̀ sọ́ra lọ́jọ́ bí Abdullahi ibn Ummi Maktum tó bá ti pèrò ẹ̀ gbọ́dọ̀ yé ẹ̀ gbọ́dọ̀ mú mọ́ tolóhùn èèpèrò ń dà gbàdá yẹn bá tó sọ fún wípé ilẹ̀ máa ti mọ́ bàbá pẹ̀lú apẹ̀lú yìí ilẹ̀ ti mọ́ sọ kò rí nà. Fúnra báyìí yẹn ti rẹ̀ tó gbogbo àwọn ẹ̀rí lóbi díẹ̀ múlẹ̀ tó kílẹ̀ àríké àgbàlátò ẹrù mi lẹ̀ náà àdáni àwòrán. Àwọn ọlọ́dún yìí ọ̀gbẹ́ alákọ̀ọ́kọ́ òun láti rí lólórí rẹ̀ ó ń béèrè tó wá béèrè pé nígbà tá a dé àwọn èèyàn òbèrè sábẹ́ ìjẹ́mẹ́ káwọn tó béèrè inú lẹ́mẹ́ ó ń bẹ̀rù ẹ̀dẹ́ ọba tẹ́mọ̀ òkú òní ó béèrè inú lẹ́. ìgbà tó bá yẹn sọ̀rọ̀ yìí tó lè wọlé ọ̀sárí jáde bóyá tó bá lójú ọgọ́rùn-ún ibi márùn-ún bẹ́ẹ̀ ibi ọgọ́rùn-ún ọdún kan tó ọ̀sárí jáde padà ọ̀rẹ́ ti kẹ́sì kàṣà lẹ́yìn ibi ọgọ́rùn-ún ọdún àláwọ̀ kò sàn tó tó bá lówó tó tó tó sì wà kọ́rọ́ àìjọ nàná. ìbéèrè mi tó tó wáyé òní pé ẹni tí ń ya só wọ́n ń dọ́gba tó lẹ́ẹ̀mẹ́ta àwọn ọmọ ni wọ́n ti rí o. fún àìpé sóò rẹ tó ń yá ìwọ ló tó fún fáìlì pẹ̀lú fẹ́wọ̀ ọ̀pọ̀ lára àdúsù jẹ àbójẹ ni ọrùn kọ́ bá fẹjọ́ láti ẹ̀jẹ̀ ọ̀gbọ́n bíi bẹ́ẹ̀ ọba àti májẹ ogun ọba fẹjọ náà ọba jẹ yín lájẹ tó bá lè jẹ báyìí gbogbo náà bá máa kọrin mu ọ̀rọ̀ rẹ kí òní dúró ìṣọ́ wà jáde mbẹ́ ọwọ́ àǹkà mẹ́ta náà tó wà tó mọ́ tì tó tó nípa káyìíta tó tó wà lè mọ́ tó tó ń kàrẹ̀ ọba tó mọ́ tì o sọ irúfẹ́ wọ̀ yẹ wàá máa sàlọ̀ láti pẹ̀lú jẹ kú jẹ rẹ tọ́ jẹ yẹ wọn bá sí ṣùgbọ́n ẹni tó ti yí pé iṣó dàgbà rẹ̀ ìsódàdámọ́ rẹ̀ ipò ẹni yá lọ sí sípò ẹni tí di hádùn ti àwọn ọ̀dà tó fi ẹ̀jẹ̀ tàbí níní máa ń tú di ojú ara rẹ̀ ní gbogbo ìgbà kò sígbà tó ìdílé tó tẹ̀lá jí rẹ̀ wọn ló ń pè ní àlèsè hádùn àìsàn ló mú ẹni yẹn lẹ́yìn lẹ́yìn kẹ́ni yẹn lọ sí pápánsì tí wọ́n bá ń dè e. yóò sì máa sàlọ́ abọ́bá fẹ́ kírun tàbí kọ́ máa wẹ ìwẹ́ wọ́n ká tọ́ba ti wá wẹ̀wẹ̀ yẹn yọ ká ṣùgbà tọ́ba wẹ̀wẹ̀ yẹn yọ ká ilé àtàlà sáré kó ló láǹfààní àti ọ̀rùn pọ̀ tọ́ba wẹ̀wẹ̀ yẹn yóò fi máa gbé láti ṣá kọ̀ǹdíṣọ̀n yẹn irú ipò yẹn náà láàgbé omi sóní sí àtọkùnrin míì tó ń lọ ń pè ní sálọ́sù ìtọ́wò tí ń dà láàrú tẹ̀gbẹ́ gbogbo bàbá yìí ìtàn tẹ́rẹ́tẹ́rẹ́ ni wọ́n máa jáde níbi ojú ara tọkùnrin rẹ̀ ní gbogbo gbà tẹ́rẹ́tẹ́rẹ́ ni wọ́n máa jáde irúfẹ́ nìyẹn kò sí kankan tí ó ṣe ju pé kó má ba mọ́sálásí jẹ́ fún wa yóò ṣe nàfi àbí kọ́ wá nǹkan tó lè ṣe ìgbé àwọn ìdíjì nǹkan kan tó máa ń lè fọmọdé yẹn òun ni ó ti wú rẹ̀ sọ̀rọ̀ yóò sì má lọ kẹrù òun ló ti oníbi kẹ ẹ̀fẹ́ kàkẹ́rẹ́ ọ̀yà tó ẹ̀rọ kódà ọba àtò fífi níbi tí ń kírun lọ́wọ́ yóò máa kírun yẹn lọ ni wọ́n ti ṣàyẹ̀wò sọ́kò kẹta kẹta sí àgbàlá ìmọ̀ràn bọ́ọ̀rọ̀ yẹn fi fíà ìmọ̀ ọ̀dọ́ ìgbẹ́ wa àkọ́wé ní túrú tó fi gbádùn ìwà ìkẹrẹ wà lẹ́nu àtàlùwà láàrẹ̀ lọ ìyá mi jẹ́ kí ìyá lórí ẹ̀sìn rẹ̀ ká ẹ̀sìn ọ̀yẹ́ kó pàtàkì lọ́dọ̀ ẹ̀ ń gbọ́dọ̀ mọ̀ pé ọ̀rẹ́ ọ̀ lé mọ̀ oníbi kó bá lọ jẹ́ kó ní láǹfààní àti kírun. ọ̀dà tó tó báyìí wọ́n fẹ́ lọ pàdé amúsù tó jókòó wákàtí mẹ́ta lọ́dọ̀ ẹ̀ ó lè jẹ wà tọ́gbà lọ yà tó pamọ́sù ẹ ọgbẹ ọgbẹ fẹẹ náà bá ti jó tó ìbò ni àti tó lẹ nígbà gómìnà bá ti léwu ẹ gbé gbogbo àwọn ẹ̀kọ́ wọn ní kò ní tó àti ọmọ ìdí tó yẹ ọmọ àti aláàbò tó yóò dájú àdìgbò lọ́wọ́ ọmọ bá dẹdà lọmọ àbọ wájú rẹ lọmọ àyà gbogbogbò ṣùgbọ́n tí a kọ́ máa jókòó sórí àga àyàfi tó bá já sí pé mìíràn ó mú ojú ọ̀bá jókòó sórí àga lókun nítorí pé wọ́n tọrọ rú nǹkan wọ́n lè wọ́n ṣàkọ́ tó tẹ̀sílẹ̀ kò tẹ̀sí rẹ̀ ìwọ tó bá lé kókó fúnra rẹ̀ ní wá rọrùn báyìí pé tí ọ̀bá jókòó sórí àga wíwo rẹ̀ yẹn ọ̀nà ó lè fẹ́ di bá mi òyìn tó dáa jù wà níbi tọ́ rẹ̀ lẹ̀ tí ó tòlé fún wa fi sára ní wọn fi kẹrù ìyẹn wo ti wá lọ àdéhùn yìí àlùrà àdùn kùsẹ́yìn lọ́jọ́ lọ́wọ́ tẹ̀lé àná ìpè kírun ní ìdúró náà bá lágbára náà bá lágbára jókòó náà bá lágbára fẹ̀gbẹ́ lílẹ̀ kó máa fi sára ọ̀sán ẹ̀bí òde ìgbà kékeré kó bá ṣe wọ̀ lọ́rùn ṣùgbọ́n àga ni yóò fẹ́ mú ní ìdílé lọ́ńkà ìdálé tó láti rí ní àpè tó bá yẹ kó sọgbọ́n ọ̀dà kí ọ̀dọ̀ ìjókòó lórí àga oyún mi lè jábọ́ ìbẹ̀rù rẹ̀ àga tètè tó ètò kò rẹ̀ láì lọ. ẹ̀wọ́n ni a ìyẹn gbogbo àgbọ̀gbẹ̀ lẹ́ẹ̀ma rí lẹ́ẹ̀ bá wọ àwọn fídíò kan tó ń bí ní haram ẹ̀rọ àwọn èèyàn bẹ̀rẹ̀ tẹ̀tẹ̀ ẹ̀rọ ìwọ̀n bẹ̀rẹ̀ tẹ̀tẹ̀ tó ń pè àwọn mí ìtara lóru ìgbára lẹ̀ àwọn ìjọ làárẹ̀ wúwo kálára bá lè jẹ́ à ẹni bíi táwọn mí ò wọ́n lè tó bá lè ṣe ìṣe náà. yóò kírun bá máa ti rọrùn náà. bàbá ìyàwó tó jẹ́ kírísítẹ́nì ẹ̀mí mi ti fò mo lè so igi ìyàwó fún ìyàwó á lọ wẹ́ nìkan inú mọ̀lẹ́bí. tí yẹn jẹ́ muslim òun ló ìgbólóhùn mọ̀fà lágbájá fún yẹn lérò bàbá ìyàwó tó ń jẹ́ kékeré yẹn àdúrà lẹ́ẹ̀fi lọ ilé ní ń jẹ bàbá yẹn ṣàdúrà sí ọlọ́run sí ìyàwó lábẹ́ amọ̀ lòun ò wì ìmọ̀ pé aṣọ tọkọtaya pọ̀ pẹ̀lú fígọ̀ pé ọmọ mi fàáfì màmá fàá fún Abdullahi yìí à ìyá ò lè rí bẹ́ẹ̀ o nítorí pé ẹni tó ní wìláyà tó lè ṣe wà lẹ́yìn fún yẹn kan mùsùlùmí ni kò gbọdọ̀ jẹ́ kéfìrí o yorùbá nìyẹn ti yé so a lọ wẹ́lò mi nu fámìlì àwọn yẹn ni ẹnìyẹn lè yẹn ó ké sí tó sì jẹ́ ni táwọn náà gbàgbọ́ tó ń jẹ́ mùsùlùmí kódà bí ọba ti gẹ ẹ lè lu lè mọ́mọ́ àdúgbò yín fún ẹ bá wọn bàbá yẹn náà ti kà á sí nígbà àwọn òsì mọ́wọ́ tẹ́yẹ̀ sí ń bẹ̀ tẹ́lẹ̀ àwọn òní mọ́wọ́ tẹ́yẹ̀ yẹn jù gan lẹ́yìn kẹ́kẹ́ lọ pé tó bàbá ìyàwó ló kù báyìí tí wọ́n fẹ́ ṣàdúrà fọ́mọ nígbà àwọn òsì ní dákọ lórúkọ Jésù tí wọ́n bá sì dákọ ẹ pamọ́ ẹ wá nǹkan ẹ̀mí sọ fún wọn àbí kò sẹ nímọ̀ rẹ̀ tẹ́ fọmọ yín láwọn nǹkan bẹ́ẹ̀ báyìí ẹ̀ ti rí yẹn. nínú àwọn tí wọ́n ń ṣe ìgbà wọ́n ní kí ẹlọ́run bàtà tí ó bá gba ọkọ̀ òṣèlú fún nígbà bá ṣe lọ. wọ́n ní ẹni tí ó bá jẹ́ kọ́sìnì ní obìnrin ni wípé sọ́kọ àwọn tó lè fẹ́ tó jẹ́ kó bí a pọ́kùnrin ni àwọn méjì lè fẹ́ra wọn nínú mọ̀lẹ́bí náà. bọ̀ wọ́n wá lọ jóbìnrin sọ́kọ àwọn tó wá lè fẹ́ lé bọ́ọ̀lù ẹ ṣàlàyé. kọ́ńtù mi ní àbí ọmọ ẹ̀gbọ́n àtàkùn fẹ́ra wọn tí wọ́n lẹ́tọ̀ọ́ àti fẹ́ra wọn. wọ́n lè jìnà débi kí wọ́n padà fẹ́ra wọn dáadáa. ẹ̀yin náà sá mọ̀ yìí pé mọ̀lẹ́bí òun ni Fatima àti Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu radiyallahu ta'ala anhu. kẹ́kẹ́ bá ti mọ̀ yìí pé. Abdullah, akpo lọ́jọ́ fún àbùtàn ẹ̀gbọ́n tàbúrò wọn. ọmọ tí abdullahi bí ó sì jẹ ọmọ àbùtàn rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ fún mi bí ó ti padà kára wọn àti wọn lè kára wọn dáadáa. òun ní àwọn afáàfin máa ń gbọ́ ìwé lúwẹ̀ ní tí ó lè rí obìnrin tó ti bójú ámúgbẹ̀mẹ̀ ṣùgbọ́n bàbá tó wọn bá fẹ́ yẹn lè gbé ọmọ ẹ lè fẹ́ yẹn lábẹ́rẹ́ ọmọ rẹ aṣàkíyèsí rẹ lára wọ́n lè fẹ́ra wọn bá jìnnà tó fi pé ẹ̀gbọ́n sàkúrò ni wọ́n tó bá padà yà wọ́n lè bá fẹ́ra wọn gẹ́gẹ́ bí wọ́n àpẹẹrẹ ti sàkó wa ẹnì kan mọ ọmọ kan àti ìfẹ́ jẹ́ dàrẹ́ ti ẹ̀gbọ́n bàbá àbábúrò bàbá òun ni wọ́n fẹ́ra wọn ní fàkúrò àti àdéhùn àti ìtọ́jú lọ́jọ́ náà òun wá sí ìdílé yìí pé àwọn tó ń gbé ọmọ ìgbà àwọn ọmọ ìgbà wílé sọ̀kọ̀ tó ń gbé ẹ̀rọ wílé. ọmọ ẹ̀gbọ́n. bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn obìnrin níbi àwọn ọmọ tẹ́lẹ̀ tó wọ̀ ìgbà wílé kan obìnrin ni wọ́n tẹ́ pé wọ́n ti yàn tó lé àwọn ọmọ ìgbà rẹ̀ wọ́n ti yàn wọ́n lè fi ọkọ̀ kan náà. fámìlì ojú nítorí ṣe títẹ̀ yìí obìnrin máa ń ṣe yẹn àwọn orí omi tẹ máa ń ṣe. àwọn olùmọ́jú yìí wá pé ìdí pàtàkì tó wà gbé ọ̀rọ̀ ọlọ́wọ́n bá sùpáàná lọ́pẹ́ wà á ń tẹ̀lé márùn-ún báyìí náà ìtọ̀ sẹ́yìn ní ìlànà ọ̀nà ẹ kò gbọ́dọ̀ fẹ́ àǹtí méjì papọ̀ ẹ̀gbọ́n tàbúrò ṣàìgbọ́dọ̀ fẹ́ wọn pọ̀ ẹ̀ máa pọ̀ ẹ̀wọ̀n bá ti ṣáájú torí mọ̀lẹ́bí máa tú nígbà tó bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ ṣe ọ̀hún tó máa ń ṣe rẹ̀. alẹ́ ti kẹ́sì ẹ wọ pé kódà kéèyàn máa fi ẹsẹ̀ kọ́ máa fi ta ní owó káàkiri àwọn ìyá yìí wọ́n wà ń kalẹ̀ èyí lágbára àti fẹ́yàwó kejì bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ lágbára rẹ̀ bẹ́ẹ̀ tó ti lágbára rẹ̀ ni wọ́n dà fẹ́ràn wo bí ó ti bá ẹni tí wọ́n fẹ́ fẹ́ jì kejì ẹ̀ tọ́lẹ̀ bá jì bí ó ti bá fa wàhálà wọ́n dà yóò tó yí tí wọ́n bá tó súnmọ́ ra wọn lálẹ́ ògùn rẹ̀ ni ìwọ yàbí yàtẹ̀ yìí wọ́n fẹ́ dábọ́ lẹ́bírú ọkọ̀ tá a fẹ́ lẹ̀ lọ́padà wà wù náà torí bẹ́ẹ̀ kú lé mọ́. mo là níbi sọ lọ́wọ́ àtàlágbẹ̀ẹ́ ti kọ̀ fún wa yín pé èèyàn gbọ́dọ̀ fẹ́ ẹ̀gbọ́n bàbá ìyàwó èèyàn lóbìnrin àbábúrò bàbá ìyàwó èèyàn lóbìnrin. èèyàn gbọ́dọ̀ fẹ́yàwó tán kéèyàn tó wá fẹ́ àbúrò ìyá ìyàwó èèyàn. àbẹ àbí kí ni wọ́n ń pè ní káàdì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ àbúrò ìyá ìyàwó àti ẹ̀gbọ́n ìyá ìyàwó lóbìnrin èèyàn gbọ́dọ̀ fẹ́ fọ́ onímọ̀lẹ́bí òkì. bàbá ní káàdì àbúrò ìyàwó lọ́kùnrin ni bàkàlà tó àbúrò ìyà àbúrò ìyá yẹn wọn lọ́wọ́ àná sunna fi àkàlà tó ìmọ̀nsí láti ọ̀hún ìkò ìyá lọ́wọ́ náà wà mọ̀lẹ́bí àtù mọ̀lọ́gọ́ ti ẹ̀ ń sìn nígbà táwọn obìnrin bá bẹ̀rẹ̀ ìsinsin wọn tí wọn lè má ṣe yẹn torí sọ̀rí àlè pàtẹ́rì àti ṣe lẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ bíi wákàtí bíi mẹ́ta lórí owó tẹ̀ bá jẹ yẹn ìgbè owó tó bá tó bá tẹ̀lé àwọn ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà tí o bá ti ní ṣé yẹnu ìgbé kí ọkọ mi fẹ́ bá ti kúkú díẹ̀ kàtó yìí àníjẹ àníjẹ rárá kó o ti sùúrù lọ́dà kó o ti lè wà ní sẹ́ńdọ̀ náà tó bá yẹ kiri ni kí tẹ̀gbọ́ntà ọmọ tẹ̀gbọ́ntà búrò àkóńbàtì bẹ́ẹ̀ lọ fọ ọ̀kan náà kíní yóò fi kíni ayíwá ọlọ́run kára àlà ọ̀là àlà wọ́n lè jẹ́ ọ̀gbẹ́ àbúkárà kò ṣe wọlé fún ẹ. ọwọ́ torí òkú àfihàn bá sọ yín pé nẹ́fìlà yẹn lẹ́yìn sẹ́sì ìsọ̀lá ìwọ́n tẹ́ bá ti pè é ní òru tẹ́ bá ti dára ẹ̀kọ́ bí ní ẹ̀sán tẹ́ bá ti dára ẹ̀ bá ti ẹ̀sán ọlọ́run àlẹ́. ọ̀gbẹ́ kí ló ń sọ ọmọ ọmọ wa tó ń kí ẹ̀ ọmọ ọ̀gá ìdí ọ̀gbọ́n ìdí ogun ẹ̀mí kan náà wọ́n kàn ń kí ọba yìí lọ sí ìṣẹ́ wọn. Hmm. irú rẹ̀ ọba jẹ́ torí nǹkan kékeré ni ó sì lè jẹ́ nǹkan bí ọ̀dà wa ara rẹ̀ wọ́n bá ti di pé òun fílẹ̀ tó ti ń dojú ẹ̀ nìyí kọ́ ń bẹ ìwọ ọmọ yìí gbọ́ àmúnijáàrún ni ọ́ lójú kẹrù lọ. ẹ̀ka obìnrin wọn lẹ́ẹ̀kì owó mọ́ wọ́n gbọ́ owó jẹ́ o wọ́n gbọ́ wa sọ wọ́n gba gbogbo ẹ̀ tẹ́lẹ̀ nípa gbọ́jà kalẹ̀ ibi títí ń ta lọ́wọ́ ẹ̀ pé. sọ́gbà one thousand five hundred.

kọ̀ wá mọ iye mọ́ tó ẹnìkan jẹ gbèsè àwẹ̀ rọmọdọ́nà sọ́rùn ọwọ́ ń sẹ́ lọ títí fá bí ò ṣe mọ iye gbèsè àwẹ̀ tó jẹ́ ni ni. àlìyàkínú láàyà zúlù fi ṣáàkì ìwọ̀n tó yẹn bá rí láàrin dájú kò ṣeé sì dànù pẹ̀lú iyèméjì irúfẹ́ nìyẹn yọ kẹ́ wò sùn yọ mọ lórí pé iye báyìí ni mo ti gbà iye tó kù ni ọlọ́wọ́ gbà ọ̀rọ̀ bá rìn ẹdí ẹ ọ̀gá mo ti gbà pé mo ti gba twenty inú thirty tí mo jẹ sọ́rùn ẹwà péré lóko lórí ìgbà mẹ́wàá ọ̀rọ̀ bá rìn ẹdí ẹ kò jù bẹ́ẹ̀ náà ẹni ẹ á lè kírun lẹ́nu àwọn atẹ́gùn gbà mí tí a ṣàlàyé ẹ̀ fún wa tòótọ́ fún wa ní nǹkan tó súnmọ́ tá a bá ń ti lò papọ̀ àjùlọ lápẹ̀rẹ̀ nísìnyí à ń fún wa ní nǹkan tó yẹ ká kà ń bẹ́ eléyàá ti tó wa ìpè tá a bá fẹ́ kírun èrò sùúrà tani sùn sálámánkà ni o mo ti máa ń wérò kú ni kọ́ba yìí pa àwọn kìnìún ó súnmọ́ kírun ó gorí bí tọ́ka sì ṣe àwọn àfihàn kọ̀ọ̀kan nù gbọ́dọ̀ ṣe ẹ̀ka àrùkù tó wọ́n la lè fi séyìí tó ń bọ̀ níṣà. wọ́n yà kó fọlá máa ń pè wọn náà sà ṣé ó kù jẹ́ kí èrò wọlé ni àbí lẹ́yìn tí wọ́n bá ti wọlé tán láti máa àbátúkù ọ̀gbọ́n. tí òun bá wọlé òun là á pè wọn. tọ́ra ń kéde fáwọn èèyàn yìí pé ń wọlé ni ìgbà lápè ń àǹfààní àkókò ni pé àká lè ké sí ẹ̀gbẹ́ wa kírun ká yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀ ká má jọ wọlé mọ́ mi wọ́n pé máa ń ni wọ́n pèrún báyà wọ́n náà wọ́n pèrún pé a máa bọ̀ á dé báyà fún àwọn ti kírun pẹ́ ẹ mọ̀ fẹ́ẹ́ sí máa ń kí mọ́sílẹ̀bì ń bí báyìí kì í ṣe nìkan o tọ́ bá ti pè láàyèlàyèlàlà sáfù sáfù à àbá èrè ní wá kírun ni mo bá nìyẹn ti yé nígbà tá a ti ní ká wá kírun ni ẹ mọ ni ọmọ gbàdá yẹn kẹ́ tẹ́lẹ̀ mo bá nìyẹn tọ́wọ́ ti di pákókó òun wọlé ká fáwọn yẹn ní táìmù díẹ̀ ẹni tí sáré mu gàrí mu kókó kókó mu bẹ́ẹ̀ mọ̀ ní sẹ́ni kákọ̀ sí bá ń dà láàmú fóun bá lọ síbi tó fẹ́ lọ sọ ó lè wà ń bẹ̀ láti bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kọ́ bá dìde lórí pé sọ ni ọkẹ́ máa wá díẹ̀ díẹ̀ ni àbẹ́ tí kẹ́ẹ̀tì ṣùgbọ́n tí nǹkan kí n ò ṣe ìwọ náà sá mọ̀ bí ọlọ́kọ̀ ń gbé wa lọ látàbẹ́kùtà lọ sẹ́yìn àwọn àgbẹ̀ bàbá ọlọ́kọ̀ ìtọ̀ ń gbọ̀ mí sọmọ bó ṣe tọ̀tọ̀ ni ìyẹn bọ́lẹ̀ wọn fún yẹn láǹfààní pé ẹ jẹ́ fún mi láǹfààní pé kí n má tọ̀ ọ́ náà kọ̀ alihamudulilayi ẹ̀ ẹ wá wò gbèdéke àkókò ọyẹ ká lè sílẹ̀ ẹnì yẹn tọ̀ ọ̀tá bá ọ̀sàlùwàlà ọyẹ ká sílẹ̀ lọ́kì ní òǹdí tó fẹ́ ẹni tí ń jẹun lọ́wọ́ ibi jẹun sáré fi kíní yìí panu kí n tó lọ kírun yọ wà lẹ́ láàrin fàṣẹrù akẹ́rù sọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ òun ta gbọ́dọ̀ sọ nìyẹn ìwọ́n wọlé o kó lọ́ọ́ di bá pẹ̀ ọ́ lọ́wọ́ àná. làwọn kan. Ah, ọ̀nì táwọn ẹ̀gbá nù kẹtọ́ yà wá nìyẹn àbẹ́ tíkẹ́tì òní tún gbà ó ọlọ́wọ́ gbà ṣùgbọ́n láti ṣe fìdíà pàápàá jùlọ ìṣẹ̀lẹ̀ afáwà Anas Malik radiyallahu ta'ala anhu wọ́n dàgbà títí fá pẹ̀lú àdó àtàrọ̀sọ̀ sáláńsì fún ọ ìpè kọ́lọ́mù péjì dúkìá rẹ̀ ọ̀pọ̀ àti ẹni fìlàfù láàrin àwọn olùmọ̀ni bí ọba sọgọ́rọ̀ ọdún díẹ̀ nù àbí kó sì jù bẹ́ẹ̀ lọ ọ̀sà dàgbà ṣe ìgbé kò láǹfààní àti gbà rẹ̀ mọ́. ti fi ọmọ ọba wọlé báyìí akẹ́kọ̀ọ́ àwa sílẹ̀ mi ńlá tó so àwọn yẹn tá a tì wọ́n yí ká rẹ̀ yóò fún wọn lóúnjẹ yóò tá àwọn yẹn tá a tì yẹn tó sì máa jọ sẹ́lọ̀ wọ́n bí ọmọ sọ̀rọ̀ àgbẹ̀. àgbàpọ̀ ọ̀dẹ̀ sọ wípé wọ́n tún padà fẹ́ lẹ́yìn ìgbà tó tiẹ̀ lè sẹ́nu tó kàdáníkà bọ́ọ̀lù ti rí fún irúfẹ́ obìnrin olóyún àbẹ́yìí tó bímọ náà nìyẹn tí kọ́ndíṣàn rẹ bá ti débi tó ṣe fídíà á ṣe fídíà rẹ bá lè ṣe fídíà kò túmọ̀ pé á tún dá rẹ padà ká tẹ̀ ní ìṣìláfù wa láàrin àwọn olùmọ̀ tọ́lẹ́ lómi tó ń bá dúró lórí rẹ̀ ẹ̀ máa wò pé áá àbí sọkúsọ làáfà kan sọ ni torí ká gbọ́dọ̀ farabalẹ̀ kò kọ́lọ́ wọn bá lè kọ́lá kókó. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك